بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يد فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان الحدث الحديث كتاب الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó mú wa pàdé ní ìrọ̀lẹ́ ní ayé albarka gbogbo ayé ibi tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá gbogbo ibi tí àwọn tí wọ́n rìn lórí ìlànà súnà wà ní gbogbo bá ti rí méjì mẹ́ta wọn ó nítorí pé ó wá nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tàbí ká sọ pé nínú àyà al-Qur'an al-Karim èyí tí Olúwa sọ pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ọlọ́run Olúwa ní ẹ̀yin ni ìjọ tó lóore tí mo mú jáde sí àwọn èèyàn láti jẹ́ mi pẹ̀lú yín nínú àwọn èyí tí olúwa ló lóore abùkátà ká dá ọpẹ́ fún ọlọ́ ẹwà ní méjì lọ́pẹ́ a ní àwọn ọpẹ́ kan èyí tó jẹ́ àfi ahádá bẹ́ẹ̀ la ní àwọn ọpẹ́ kan èyí tó jẹ́ àfi aradá ẹ̀rí ọpẹ́ tí wọ́n máa fi ọpẹ́ ẹtajá tẹran ni ṣùgbọ́n àwọn ọpẹ́ àti ọkàn wa ọpẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹrú Ọlọ́run lódodo ni ọpẹ́ wo ni ọpẹ́ àfahàndá alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọpẹ́ ẹtajá tẹran nìyẹn ṣùgbọ́n àwọn ọpẹ́ àfọkàndá onípẹ́nikẹ́ni tó mọ ìsìláàmù lóore tó sì mọ̀ wípé òpin pé èyàn galáyé nínú gíga oníkíyàn jẹ́ mùsùlùmí irú wọn wọ́n máa ń fi ọwọ́ tó dámú ẹ̀sìn wọ́n máa ń ní àkàsí ẹ̀sìn wọ́n máa ń kó ẹ̀sìn lé ọkàn gbogbo àlọ́ àbọ̀ wọn lórí ẹ̀sìn lọ́nà ń jẹ́ kódà tẹ́ bá bá wọn lẹ́nu bí tí wọ́n ti ń tà tí wọ́n ń rà yóò jọ sí ipa ilé ìfẹ́ràn business ṣùgbọ́n tẹ́ bá lọ́wọ́ kí lérò ń gbà wọn wọn fẹ́ jẹ haram wọ́n fẹ́ kẹ́sí àwọn mọ́ déwájú ọlọ́run àwọn tí ń dá ọpẹ́ àfaradà nílé abẹ́olúwa kó jẹ́ ká jiná ní iman lé ìtọ́jẹ́ pé gbogbo àlọ àbọ̀ wa yóò lè máa já sórí ìdá ọpẹ́ fún ọlọ́run lórí pa jẹ́ mùsùlùmí mo kí ẹ̀yin ọmọ ìyá kú oríire oríire tó gorí ara wọn oríire pé a jẹ́ mùsùlùmí oríire pé a wà nínú àkókò tó lóore jù oṣù rọmọdọ́ọ̀ nínú àwọn sẹ́ẹ̀ èyí tó tún wá lọ́lá jù ọ̀kanú rẹ̀ lélẹ̀ ìtajókòó sí láti sọ pé oríire wa dìpele ni abẹ olúwa kó má jẹ́ ká mọ̀ àpadà sí aburú eléyìí náà jẹ́ àdéhùn látọ̀dọ̀ náà pé ta bá ń dúpẹ́ wá sí àlékún oore wa mo kí wa gbogbo àwọn ojú tí mo ń wòye àwọn ojú àlùbáríkà àwọn ojú tí irun gbọ́n bá gbọ́n wọn mu àwọn ojú tó ṣe pé ṣòkòtò wọn ó ṣe déédéé barakallahu fikum ọlọ́run kò fi àlùbáríkà sí mo bí aláàkọ́mọ́ yèmí àti kúrò lórí irú ìlànà yìí bákan náà gbogbo àwọn ẹbí wa ọlọ́run jẹ́ kí wọ́n ṣe béèrè lórí irú ìlànà yìí jazakumullahu khairan wa ahsanallahu ilaykum alhamdulillah bóyá yìí máa jẹ́gbà àkọ́kọ́ tí máa láǹfààní àti wá jókòó pẹ̀lẹ́ ọmọ ìyá tẹwà lágbègbè bí ó ṣe ṣe ká ti mọ ìpàdé àwọn akọ̀kan bọ́lábírú àbọ̀ wọn náà ṣáájọ ní last week àjọwà ní program kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀ pé máa rí ẹ̀yìn ojú àlùbáríkà báyìí lápapọ̀ báyìí bóyá gbà àkọ́kọ́ mi lélẹ̀ mo dún olúwa kó má yọ mí kúrò láàrin láyé àti lálùkìyàmà alhamdulillah iṣẹ́ tí a fi rán mi òun náà ló tá ń pè ní ìlàj aṣẹ́rì ṣíṣe ìwòsàn àbí wíwá ìtọ́jú gba ojú ọ̀nà yìí tí ṣẹ̀rí àfara náà eléyìí níbẹ̀ nítorí pé olúwa sọ pé ìdòkúlù fi sílé ní káfẹ̀tàn wà látẹ̀tẹ̀lẹ̀ òkútù àti ṣètọ̀ olúwa tó lúwa sọ pé ẹwọnú ẹ̀sìn èyí ẹ̀sìn àṣìlá ẹ̀sìn islam olúwa ní ẹwọnú ẹ̀ pátápátá ẹ má fi bí kankan tẹ̀lé ìlànà ti ṣètọ̀ láti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀rùn ṣùgbọ́n láti kúrò ní ìpele mùsùlùmí bọ́ sí ìpele mùmíní iṣẹ́ ńlá ni o láti wá kúrò ní ìpele mùmíní bọ́ sí ìpele àwọn tó wà ní ipò al-muhsin iṣẹ́ ńlá àwọn mùsùlùmí òun tó gbàfà ọgbà ń gba islam ṣùgbọ́n gọ̀rọ̀ nínú àwọn kan tí islam ṣe léwọ̀ àbáwọn tí islam já wa lọ́wọ́ rẹ̀ ló lè mọ́mà nípẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dépò mùmíní irú wọn kọjá ẹni tí ó mọ̀ kẹsẹ̀ bọ́sẹ̀ ẹnìkan ni èyí tó ṣe pé gbogbo ojú ọ̀nà tó tọ́ wọ́n dámọ̀ wọ́n wá fi ojú ọ̀nà tó tọ́ sí ọ̀nà wọn bákan náà ni àwọn ojú ọ̀nà èyí tó jẹ́ àbàhán wọ́n dámọ̀ nítorí pọ́n bà lè jìnà sí ẹ wo irú ẹ̀kọ́ ńlá èyí tá a kọ́ lára síwájú wa Hudhaifata ibn Yaman radiyallahu ta'ala anhu ìgbà tó bí ànábì sallallahu alayhi wa alihi wa sallam pé lẹ́yìn oore tọ́lọ̀ mú fi ràn ẹ̀ oore ẹ̀sìn tó clear ẹ̀ layluha kanahariha èyí tí ọ̀sán àtòrò ẹ̀rí bákan náà ṣe aburú ń bọ̀ lẹ́yìn tí dáadáa yìí bá lọ sáburú ma wá lẹ́yìn ẹ̀ ẹ̀rí pé òjíṣẹ́ mímọ́ sallallahu alayhi wa sallam anábì sọ fún Uzaifa bin Yaman anábì ni mo nífẹ̀ẹ́ sí kẹ ma béèrè ń tọ́ da lọ́wọ́ mi ẹ má bí mi nípa nǹkan tí lè mi báyìí fún délé mùsùlùmí ní marojú ẹ̀ṣẹ́ mùsùlùmí ẹnìkan ojú ọ̀nà yìí méjì papọ̀ ojú ọ̀nà yìí tó tọ́ àtẹ̀yí tí ò tọ́ bà lè jẹ́ pé lórí títọ́ láma wà á gba pẹ̀lú rẹ̀ bákan náà sì sáfẹ́ tí ò tọ́ ẹ̀rọ tá ń pè ní iṣẹ́ ìwòsàn nítorí pé olúwa dá àwọn ọmọ èèyàn wá sórí ilẹ̀ ayé lẹ́ni tó lẹ́ ọlẹ́niwá bákan náà àti ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ àti ìpèníjà nínú àwọn àdójúkọ àti ìpèníjà èyí tí ò sí tàbí ṣùgbọ́n tá bá yí nínú ayé ká tó kú ara ẹni ìgbà àìlera àti ìgbà ìlera àdámẹ́ni wípé kọmọ èèyàn wá sáyé castic kásàmódì kásàárẹ̀ àdámẹ́lì mo lo gbólóhùn àmódì mo sì lo gbólóhùn àárẹ̀ nítorí pé a mọ̀ pé Yorùbá lágbọn bìkan sí agbọn bìkan àwọn tá a máa ń lò ó máa ń yàtọ̀ fàpẹẹrẹ mo ní nínú àwọn àgbàlagbà èyí tó ṣe pé ìgbà tí wọ́n wá sí lọ́dọ̀ wa fún dáwà súnná ìwà tó di ọjọ́ kejì táwọn bàbá wọn wá kí wọn wọ́n ni àfà ẹkú àrí àná bàbá ní ààrẹ ọlọ́mọdé àṣà rẹ̀ wọ́n ní rìn àná là ń wọ́n lọ yà mí nà tó fi dòní wọ́n bá ẹgbẹ́ ó kó wa ẹkú so yẹ kí àṣẹ àfẹ́kù àlàáfíà wá ń pè ní kíni àárẹ̀ ṣùgbọ́n níbi bọ́yọ́ ṣeṣe ká àmọ́ pé ní àmódì àbí àbí kí Yorùbá lẹ́tún máa ń lò ní àárẹ̀ náà ni torí pé èkó náà ń pè bí o alhamdulillah adámẹ́ni kọ́mù yẹn ṣe àfẹ́kù àlàáfíà kó wà nípò aláìsàn kọ́mọ̀ ẹ̀ wà nípò ààrẹ àdámẹ́ni eléyìí wà nínú system tọ́lọ̀ bá dámọ́ ayé a rí ọ̀rọ̀ kan èyí tó jẹ́ pé àti tọpasẹ̀ bó ṣe lálàáfíà tó kò tí sí fún mi pé ìgbà tí ọlọ́run ọba lámìnà kharajallahu adam nígbà tí ọlọ́run ọba mú ànábí adam jáde nínú àlìjẹ́nà wá sáyé wọ́n ní olúwa sọ fún nàbí adam alayhi salam pé ó gbé nínú àlìjẹ́nà lẹ́ni tí ò ṣe àárẹ̀ ṣùgbọ́nlẹ̀ ayé tó ń lọ wà sáàrẹ̀ mẹ́ ìwò sára lélẹ̀ kí ni nǹkan náà ọlọ́run bá fún ní zaitu adámẹ́ni adámẹ́ni mo nífẹ̀ẹ́ sí kí ma mú tíra wà nípa bà nínú tíra yìí àṣàbọ̀ alìjàbí alìjàbí wọ́n mú wánú rẹ̀ pé àdámá ni pé kò sí onítọ̀ tí ó máa sẹ̀mí láyé tí ó wá ní sàmúdí kò sí ó wá lè jẹ́ ọ̀kan nínú àwọn àmúdí àwọn àmúdí kan wà àwọn àárẹ̀ kan wà èyí tó jẹ́ pé àdámá ni àwọn àárẹ̀ kan wà àmúdí kan wà tó jẹ́ pé òun máa ń sẹ́rí wà ní kò sí ọmọ èèyàn tí ó bọ́ níbi ọ̀kanú méjì àwọn owó ní àmúdi èyí tó jẹ́ àdámá àdámá ni kébí máa pa ni àdámá ni kí òrùngbẹ́ máa gbẹ́ ni àìsàn àdámá òun ni ká wà níbi tí ọ́tíjì ìbẹ̀wò tó kí ojú èèyàn máa pò yìí àbí ká gbọ́ àwọn òórùn kan èyí tí ọkàn kọ̀ bí tẹ́lómi bá gbọ́ òórùn petrol àbí tẹ́lómi bá gbọ́ orú pé wọ́n ń sun ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí níbi gbogbo àwọn ilé ìpátápátá àìlera tó pè ní àtọ̀bẹ̀rí àdámọ́ tàdámọ́mọ́ èèyàn nínú àìlera lílé àwọn èyí jẹ́ tí ma ń lọ tó ma ń padà wá òun náà ni gẹ́gẹ́ bí àsòdá ẹ̀fọ́rí malaria typhoid ọ̀sà hypertension diabetes gonorrhea syphilis bákan náà hernia sóyé wàwàwàwà àwọn ilé àwọn máa ń sẹ́rí wá bá wà ní ẹ̀wà rí ìpín ti àkọ́kọ́ èyí tó jẹ́ pé àdámọ́ títọ́mọ́ nìyàn ni. Yani ogun tí wọ́n ìdàkejì ẹ̀ ni èèyàn tẹ́bi ń pa ń sìn ogun ẹ̀ ní kó lọ wọ́n jẹjẹ èèyàn tó rùgbẹ́ ń gbẹ́ ń sìn ogun ẹ̀ ní kó rí omi ó mú ẹni tó jù ẹ̀ ń pò yìí nítorí pé bóyá wà nínú kànga tó ń gbọ́n kànga ló wá lọ sílẹ̀ láwọn ọjọ́ wọn àna àìmọ̀kán bá wa wọ́n sọ pálíjọ nú odò àbí wọ́n lálíjọ nú odò ní òun náà lọ bá wọn jínú láyé wọn àwọn ti fẹ̀jẹ́ mú ṣùgbọ́n rẹ̀lẹ̀ ìwọ̀ ọmọgọ́ ni tó ní kò sí ohun tó farúwà ìlera tó ju pé atẹ́gùn ò sí tó níbi tó wà tẹ́bá tó wá yọ jáde even lọ́dún kan 2018 mo láǹfààní àti wà ní umrah lọ́dún àwọn wà nínú tawaf adé ní nǹkan bí 11 alẹ́ a ṣe umra wa ìgbà tá ń parí umra àsìkò tá fẹ́ lọ sí pé ká gẹrun tá fi bọ́ Iran wọ́n pe as-salatu khayrun minan nawm from there àwẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ni pé sẹ́gbà ẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ìta àwọn ṣe sáyìn òbẹ́lẹ̀ sọ́fọ̀ wal Marwa àwọn yẹn ti jẹ ṣàfíù ó sókùn fápá lè jẹ́ sàárì àtúnkọ̀ntínú àwẹ̀ asáré mú mi zemzem àkọ̀ntínú àwẹ̀ eléyìí wá fa ìgbà tó tó nǹkan bí 12 tàbí pé di tàwà dá afẹ́lọsẹ tàwà fún èyí tó jẹ́ náfílà a ń ṣe tàwà fún lọ́wọ́ lẹ́nìkan bá lọ lẹ́nu wa àwọn wọ́n bá gbé stretcher wa wọ́n gbé sórí stretcher wọ́n dẹ̀ gbé rúmù wọ́n dẹ̀ sílẹ̀kùn rúmù kan wọ́n ti síbẹ̀ wọ́n dẹ̀ palẹ̀kùn bẹ̀ dé ààrí dókítọ̀ kankan tó fi síbẹ̀ àwọn àwọn àwọ̀rí pé ah, wọ́n ní káwọn wọ̀rí káwọn wọ̀rí káwọn lọ bá nǹkan tá à ń ṣe lọ ti sínú AC ni wọ́n ti mọ̀ pé ara ẹ ti ló gbogbo àwọn ohun tó ní lára tán kò sí nǹkan kan mọ́ ló fi collapse onídìí àṣẹ lọ ṣe kinní kan wọ́n fẹ́ káwọ̀ ẹ̀ bàjẹ́ wọ́n ti inú èsì èsì gidi tó yẹ pípà tó jáde rí ẹja tútù ló ṣe rí bóò ni ah ọ̀rọ̀ alhamdulillah ojú mi ti wálẹ̀ ìgbà ni wọ́n tẹ̀ wọ́n kọ́ àwọn ní ìwà fún pé sí ọjà rẹ̀ ló náà ah, kò ní ìdìmọ̀ àwọn náà wọ́n bá tàbá sámà wọ́n bá lọ wọ́n bá bá rẹ̀ pé sọdíkì ọ̀rẹ́ mi tó rí gbé òyìyàn ló ń jẹjẹ gbogbo àwọn kan tó bá jẹ́ dídú àwọn kan wọ̀nyí àwọn nìwòsàn àti wọn a sì tẹ́ wọnú eléyìí náà nílò ọ̀dọ̀ wa afá kan tó bá ń ṣe lẹ́kṣọ̀ wọ́n nífẹ̀ẹ́ sí pọ́nmá polóògùn àwọn ògùn èyí tó jẹ́ pé ó lẹ́bọ lọ apá kan nínú àwọn ọmọ ìyá lọ sí ìjókòó wọn èyàn ah, <laughs> máa ń pọ̀ tó bá jẹ́ fẹ́ afẹ́ polóògùn náà kàdé ìlàfẹ́ fún yẹ̀ sí ní ó gbà wà àbíṣẹ́ àwọn èyàn máa ń pọ̀ gan táwọn mú bẹ́rù lọ́wọ́ ṣe tó ní bàbá òkè mọ́ ń bọ̀ máa fún yín tí mo ti mọ́ ń tẹ question lọ sọ́rọ̀ bàbá yìí ṣe olúwakọ́ bá kẹ́yìn àwọn kan sọ pé ògùn dá àwọn kan sọ pé ògùn ọ̀dá

ẹni tó ń gbẹ́ngbẹ́ tó mú mi sóògùn kọ́ lóhun àìnà lọ́wọ́ gbọ́ ó ti dojú ẹ̀ ìdí ni táwọn olùmọ̀ ṣe fi pé a ní àwọn àìlera kan tó jẹ́ pé àdámẹ́ni láti ìsàlàyé wọ́n ṣe sọ ẹ̀ eléyẹn gbogbo á ti mọ̀ pé ìdàkejì ẹ̀ ìwòsàn ẹ̀ ni wọ́n tún wá bí àwọn oògùn tó bá nínú ṣe pẹ̀lú ká ẹ̀yà ara èèyàn kọ́ sáwọn náà dá bí wọn dá ó lẹ́yìn jama sóògùn ọ̀rọ̀ tí wọ́n bèèrè yẹn gbọ́ báwo ni wọ́n láàmọ́ ó ló dá àwọn ẹni ha ó ní òkè àwọn afúnyí lápèjúwe ó ń ta fi bùkátà ká mọ ìyanjú àwọn ọ̀rọ̀ ni o ó lápèjúwe tó fún yín ni pé ẹnìkan nu ní mútò kan tó jẹ́ golf 3 ó ń lò ó wá ń rí ìyàn lò dáadáa páàtì kan wá bàjẹ́ lẹ́sẹ̀ mútò tó ń lò yìí ó wá wà lára èyí tó gorí odó èyí tẹ́ ti gbé sórí odó tí ò ṣiṣẹ́ mọ́ ẹ̀ páàtì yẹn wà lára ṣé kẹlọ tú sí kéyìí mọ́ ṣiṣẹ́ sí ẹsẹ̀ ní àbíládá ọ̀rẹ́ni ṣe ó kó ti yẹ yí bẹ́yẹn ẹlò ìgbùn ẹni tó kú fẹni tí ń bẹ láyé bí à ń tú páàtì òkú ọkọ̀ ṣé èyí ti ń rìn ní kọ́mọ bá láìfẹ́ lọ ṣe ta bá ń sọ̀rọ̀ bá nípa ìwòsàn ṣerun tá ń sọ ni ẹjọ́ torí tọ́lọ́ ẹwọ bẹ́yàn ṣe dojú ọ̀rọ̀ rú ṣe mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ni yí sọ láàrin ìṣẹ́jú márùn aburú tí ó kó sínú ọkàn àwọn mùsùlùmí kẹ tó rí yanjú lẹ́mí ẹlòmí ikú ní òkùtì ọgbà lọ́wọ́ ẹ̀ torí yóò sọ pé àwọn àfáà náà ni wọ́n sọ pé ó tọ́ fúndélé àgbọ́dọ̀ mọ̀ tàbá ń sọ̀rọ̀ nípa ìwòsàn àti oògùn kìí sọ̀kan náà ẹ̀tọ́ ni ìwòsàn jẹ́ ṣùgbọ́n oògùn ṣíṣe èèwọ̀ ni èmi máa ń nífẹ̀ẹ́ láti lo àwọn gbólóhùn méjèèjì ká sọ pé à ń ṣe ìwòsàn ẹ̀tọ́ ni ṣùgbọ́n ká sọ pé à ń ṣe oògùn èèwọ̀ ni. kí ni ìyàtọ̀ tó bá ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ síhírù ni wọ́n ń pè bẹ́ lọ́dọ̀ Yorùbá o tí lárúbámà sí kí ni ẹ síhírù òun ní jẹ́ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ṣùgbọ́n ta bá sọ pé ìwòsàn fine ẹ̀tọ́ ni láti pìlẹ̀ kódà àwọn apá kan ní olùmọ́sọ ọ̀ràn yàn ni wọ́n ni àlàáfíṣolú wọ́n ni ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn apákan ní olùmọ̀ ní pé ọ̀rán àyàn ni ìwòsàn ṣùgbọ́n èyí tó dọ́gba nínú ọ̀rọ̀ olùmọ̀ ní pé ẹ̀tọ́ ni a nípè lọ́rọ̀ yẹn ẹ wá rí ìwòsàn òun náà tún pín sọ́nà méjì a ní àwọn ìwòsàn èyí tó jẹ́ ẹ̀tọ́ tẹ́yàn sì máa gbẹ̀san lórí rẹ̀ bẹ́ẹ̀ la ní àwọn ìwòsàn a sọ̀rọ̀ sí ìrù àti ìyàwó sẹ́gbẹ̀ẹ́ kan a ní àwọn ìwòsàn èyí tó jẹ́ pé èèwọ̀ ni tẹ́yàn bá sì ṣerú wòsàn bẹ́ẹ̀ èyàn jẹ ìyà ìyàtọ̀ wo ló wà lẹ́rin síhírù sóyé àti ìlàj ìwòsàn àti dán idán òun ní jẹ́ síhírù òun lóhun tí ò ṣe é gbé lọ sí ọspítù mọ́rọ̀ pọ́yé gbogbo nǹkan tó bá ti gbé tó ṣe gbé lọ sí ọ̀sìtù láti lọ wá ìwòsàn ẹ̀ kìí ṣe náà ìwòsàn ló fàpẹẹrẹ wọ́n ní dókítà kan ó gbúdù gan kódà ìlú òyìnbó ní ti kọ́sẹ́ ẹmọ̀ táwọn èèyàn gbọ́bẹ̀ tó wá dé ẹwọ́ ọ̀sìtù ó ṣe máa kú káwàlẹ́ ẹni tó lọ sọ́sìtù yẹn àwọn èèyàn ti gba káàdì wọ́n fẹ́ rí tọ̀ bíbù ó wá kan arákùnrin ó wá jókòó wájú dókítà ó ní ẹ̀rẹ́ mo ń gbọ́ nǹkan tó bá wá ó ní mo jẹ́ nìkan tó ṣe pé tí mo bá ti ń fẹ́ ìyàwó yìí tó bá tó stage kan yóò sọ pé òun fẹ́ mi mọ́ tàbá tún ti rónì ta sọ̀rọ̀ yóò sọ pé òun fẹ́ mi mọ́ mo á bá yín pé injection wo ni màá gbà operation wo lẹ fẹ́ ṣe fún mi tablet wo ni màá lò táwọn obìnrin ò fi ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni dókítà òwì Don't talk pé I'm sorry. I hope no problem. Tó bá lọ sí problem pé okay I'm excuse me I'm sorry. Yóò wá pa àwọn tó ń ba mọ́ gbálẹ̀ pé ọkùnrin tó wà nílé yẹn lọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè jáde. Torí pé dọ́kítọ̀ ló mọ̀ fura sí rẹ̀ pé olóyìn lè ṣe mí lè ṣe. Wọ́n gbérú ilé yìí wá síbí. Abẹ́lẹ́ lọ bá dọ́kítọ̀ pé dọ́kítọ̀ ẹ̀jọ̀ ọmọ kan ló máa ń parọ́. Ó sì máa ń jalè. Injection wo ló ní? Injection wo? Now, doctor injection o lẹ́fẹ́ fún wa tàbẹ́ prescribe fún wa tọ́mọ yóò fi ní jálè mọ́ tí wọ́n máa ń gbìyàn lọ sọ́spítù doctor ẹjọ́ ọjà mi ò ta ní mo wá ní bóyá tẹ bá kọ tápílẹ̀tì kan fún mi mo bá bẹ̀rẹ̀ sí nílò àwọn èèyàn mọ̀ wá bá ní rajà ibo ni wọ́n máa ń gbìyàn lọ náà ọ̀dọ̀ Allah nínú ìkàtẹ́yìn gbọ́yé sọ́dọ̀ aláàrẹ gbogbo àtẹ́jọ ń gbé ń gbé lọ náà ìgbọ́nà ń gbé lọ àwọn èyí tó jẹ́ wọ nìyẹn ilé ẹ̀nà ń pè ní síhírù àwọn ọ̀nà fi mọ síhírù nìyẹn ó wà nínú ìtọ́jú náà lọ já síbi síhírù fún èèyàn kan tó ní jẹ̀dí ìdí ẹ̀ sàdédé láwárí tó mú ọṣẹ kan lọ́wọ́ alọ́sẹ̀ kí lélẹ̀ ah ó ní ẹ̀wò jẹ̀dí ìpínlẹ̀ mi lọ tó bá yọ ó máa tó 30 minutes kó tó wọlé bẹ̀tọ́ wá sọ pé bàbá kan mọ̀ ń pẹ́ láwá lọ sọ́dọ̀ bàbá tí wá bá mi sí ọṣẹ òkè ẹfẹ́ mọ fífọ ẹnu ìdí ó ní mi àwa kó sínú ìwòsàn náà lélẹ̀ náà náà kìí ṣe ìwòsàn sí hero ni ìdí ni táwọn olùmọ̀ fi sọ ọ̀nà wo láfi mọ àwọn oògùn tó jẹ́ halal ọ̀nà tí wọ́n ń gbà síṣẹ́ láti mọ̀ pé rúùgùn ẹ̀tọ́ ni irú àwọn eléyìí èèwọ̀ ni èèyàn kan sọ pé èèyàn kan bùn bàbá olóògùn tó wá lọ bá wá ní sákàn lọ bá mi wá nǹkan kan tó bá mọ́ ń kan ara rẹ̀ wá bóyá bọ́ksà rẹ o bóyá pàǹtì ẹ o bóyá singlet ẹ o ẹnìtì tó bá máa ń làágùn sí lọ́mọ wa wọ́n wá mú lọ sílé olóògùn làwọn wá ṣe bí wọ́n ṣe máa ń ṣe láì ṣe pé wọ́n lọ fi nǹkan kan nìyẹn lára ìnira dẹ̀ sí ní mú ohun tí wọ́n pè ní dẹ́nì oògùn tí Islam gbà wá láyè láti lò òun lòògùn tá máa lò sẹ́nu tàbí ká fi pa ibi tó ń dùn wá táwa ní lọ́kàn pé sábàbí ni nǹkan yìí jẹ́ tí olúwa bá fẹ́ ó lè lò ní ìwòsàn nǹkan ta fẹ́ mú yìí àtẹ̀yí ta fẹ́ fi pa ẹ́ níwẹ̀ nínú ara wa yìí ìpìlẹ̀ ẹni kó jẹ́ ọ̀kan nínú àwọn ohun tí Islam ṣe lẹ́tọ̀ọ́ láti lò kò gbúdọ̀ sí pàápàá tó bá jẹ́ pé a fẹ́ mú ni kò gbúdọ̀ sí nínú ohun tí Islam ṣe léwọ̀ ó dájú wa mọ̀ yí pé gbogbo àwọn kan tá mọ̀ sí ṣubú ẹ̀yìn àwọn èso àti àwọn kan tá mọ̀ sí aurok ewé yàtọ̀ sí àwọn ewé kan tó jẹ́ pé lílò wọn ní mímú jẹ́ èèwọ̀ ẹ̀rì pé wọ́n ń pe àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní jáwé jágbò tíra ẹ̀ àṣàbẹ̀rẹ̀ òun ni mo ṣe mú tí a pàtàkì wá tó wọ́n pè ní àṣàbùn alìjẹ̀bí ànàbí sallallahu alaihi wasallam wọ́n ni àṣàbù wọ́n ni àwọn ewé àtẹ̀gbò àti èso tó jẹ́ pé ibẹ̀ ìwòsàn ànàbí sallallahu alaihi ti jáde ìpìlẹ̀ ìwòsàn tó tọ́ ó máa ń látara ewé egbò àti èso ṣùgbọ́n kìí ṣe gbogbo ewé ṣé mọ̀ pé ewé náà ni Indian air ṣé mọ̀ pé ewé òun náà ni ewé tábà ṣé mọ̀ tó ń fi ṣe kí wọ́n fi ṣe sìgá àti fímú àwọn eléyìí á yọ wọ́n kúrò nítorí pánàbí sọ pé kullu mudhkira haram gbogbo nǹkan tó bá ti lè intoxicate kí ni ó máa jẹ́ èèwọ̀ àti pé ta bá fẹ́ wá ìwòsàn nínú Islam táàmà pè ní ìwòsàn yìí tó bá ṣẹ̀rí àmù yóò ìpìlẹ̀ nìyẹn o yóò jẹ́ àwọn àmúdi àbí àwọn àìsàn tó yẹ èyí tó ṣe pé wọ́n máa ń gbé lọ sọ́spítù kò gbúdọ̀ jẹ́ àwọn àìsàn kan tó dájú wípé kò gbúdọ̀ jẹ́ àwọn àìsàn kan tó dájú pé wọn kìí gbé lè lọ sọ́spítù amọ̀bí tí wọ́n máa ń gbé wọn lọ ọ̀dọ̀ àwọn babaláwo èyí àkọ́kọ́ ìkejì òun ni pé nǹkan ta fẹ́ fi kojú àìsàn yẹn yóò jẹ́ nǹkan tó jẹ́ halal kò ní jẹ́ nǹkan tó jẹ́ haram gbogbo bàtà bá fẹ́ ṣèwòsàn nínú Islam a nígbàgbé pé ọmọ èèyàn la fẹ́ ṣe ìwòsàn lé lórí ọmọ ènìyàn ta fẹ́ ṣe ìwòsàn lé lórí nǹkan méjì ló papọ̀ táǹpè lé èèyàn kan kí nìkan náà ẹ̀mí àti kíní àtara ìdí ni tó ṣe jẹ́ pé gbogbo àwọn àyà tọ́lọ̀ ń lò nínú Al-Qur'an nípa àwọn àmúrọ̀t ọ̀nà méjì náà làwọn olùmọ̀ fi wọ́n sí àwọn àyà tó sọ nípa àìlera àmúdi àìsàn tó máa ń bá ara jà àti àmúdi èyí tó máa ń bá ọkàn jà masalan olúwa sọ nínú Quran Suratul Baqara ọlọ́ni fi qulubihim maradun fazadahumullahu marada ọlọ́ni àmúdi wà nínú ọkàn wọn olúwa ṣe àlékún àmúdi náà fún wọn ẹni pé àmúdi tọ́lọ̀ ọba wa tó lẹ́sàn bí àmúdi wọ́n ní títí náà ìgbà tó ní wọ́n sọ nínú ìparí pé bákọ́rà nǹkan lọ ṣúrọ́tù bákọ́rà ó ní wọ́n sọ nípa fífá orí fún àtọ́ bá ti ṣe hajj àti umra ó ní wọ́n ṣùgbọ́n fún ẹnikẹ́ni tó bá ní ọlá àsánwálẹ́sàn ìbótẹ̀ jẹ́ pé òjò olè kàjú ara lẹ́tọ̀ọ̀tì àbí nílùú òkè tójú bá ń rọ̀ àwọn ọmọ ń kó sílé pé yóò dá ní òjò lè lọ́jọ́ méjìlá lẹ́kọ̀ọ́ tí ò ní dá òjò mọ̀ sí etí ẹ̀ ìwọ náà mọ̀ ṣe kí ni àbí mi gẹ́ẹ̀tì ẹni papọ̀ ṣe program. alhamdulillah. fún délé ìpìlẹ̀ nípa títọ́jú nǹkan méjì a ní àwọn àìsàn títọ́kàn a dẹ̀ ní àwọn àìsàn títí ara àwọn àìsàn títara ẹ̀ ìtọ́jú wọn nínú ṣẹ̀ríyà ó pín sí mẹ́ta tó ti bí àwọn àmúdì yìí náà pín sí ọ̀nà mẹ́ta a ti sọ apá kan nínú ẹ̀ àwọn àmúdì èyí tó ẹgbẹ́ wọn máa ń sẹ́rí padà wá báyìí ẹni tó ní malaria ń sìn náà èèyàn tó ní malaria ń sìn ó dájú pé tó bá wá nǹkan gidi lò tí olúwa bá ń lo nǹkan yà ní sábàbí tí malaria ẹ̀ bá lọ tí nǹkan tó túmọ̀ sí ni pé kò ní ní malaria wà náà nǹkan kan ni tí ó tún padà wá nígbà míì àbí ilé ìwọ̀n ń pè ní àwọn àmúdíè tó máa ń lọ tó máa ń bọ̀ àmúdíè tó jẹ́ àdámá àwọn àmúdíè ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àmúdíè èyí tó lè pa àmọ̀ pé lè kí ìsojú lásán Islam ní tọ́jú fún àwọn àmúdíè tí kì í sojú lásán Islam ní tọ́jú fún nínú àwọn àlámẹ́ ilé gẹ́gẹ́ báwọn olùmọ̀ ṣe sọ so, ó lè má ti hàn ṣùgbọ́n tó bá ti ń ráwọn àpẹẹrẹ èyàn ti láwọn àmúdi kìí sojú lásán wọ́n nìkan nínú ẹ̀ òun ni kó ṣe pé gbàta sùn lálẹ́ bóyá bí ẹ̀lẹ́fọ̀ tó ẹ̀fọ̀ wọ́n lè lásùn ìgbà tó fi tó tírì báyìí ìgbà tó máa fi tó bí tírì ajíkalẹ̀ ojú wa dá èyí tó jẹ́ pé ó pẹ́ kó tún tó nípa orónú sọ padà àwọn olùmọ́jẹ́ ká mọ̀ pé àlànà síhìrù lélẹ̀ wọ́n ni àlànà síhìrù pé àsàtí àbí ẹ̀ẹ́ ń dáhùn lára wa òun náà ni àsòdá ẹ̀fọ́rí èyí tà ń kí gbogbo nǹkan láwọ̀ pé kí ló lè mú kó ní máa fọ́ mi rí sàdédé ló ní ẹ̀bẹ̀rẹ̀ sí àwọn olùmọ́ ní aláàmà síhìrù ìmú eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jóbìnrin ọ̀nà tó máa ń gbà kó sọ́wọ́ lélẹ̀ ah, àwọn ọ̀rọ̀ kan dé dúgbò àwọn tàjọ wa obìnrin kan sọ nípa mi ó ní àfáà gbóná gan-an ó ń torí pé jọ́tò òun dọ́dọ̀ ẹ̀ báyìí òun ò tí sọ ẹnìtì òun kàn sọ pé àfáà mo láwọn kọ̀ǹpléènì sóyé mo láwọn kọ̀ǹpléènì ọ̀rọ̀ ara mi ò yé mi mo ti lọ sípítù ó mi mi ìdẹ̀ gbádùn wọn ò dẹ̀ rí gbogbo ohun tó ń ṣe mí wọ́n láfà bá sọ pé tó bá sùn lálẹ́ bí tẹ́fù á jí padà ó di bí tírìkò tó sùn ẹ̀pọ̀ bá mi délé wọ́n sọ fún lójú ẹsẹ̀ wọ́n sọ kí ni fún kí ni wọ́n sọ fún ó ní olùkọ́ ojú mi ó ní wàrò gírí báyìí mo rò kó gírí wọn ti ń gbé kìíní ẹ̀wà ó ló tún wò gírí ó ní ìgbà míì wà tẹ́ mọ́ bínú bí kí a máa sọ̀rọ̀ sí wọn mú àfà tẹ́ bá bó ti ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo ilé ìwọ̀ láyé àwọn olùmọ̀nà ọkọ̀ kalẹ̀ sínú àwọn tíra wọn pé ẹnikẹ́ni tó bá wá bá ọ póun ní àìlera nínú gbogbo àwọn àlámà àwọn symptoms tó wá kàkalẹ̀ tírú ìkan àbí méjì àbí mẹ́ta nínú àwọn kan yìí bá ti wà mẹ́ má yọ rẹ̀ ẹlẹ́nu sírù ló ń dáhùn lára ẹ̀ gbogbo ìtọ́jú tó bá fẹ́ fún gbé lọ sórí ìlàjì ìlàhíyà wọ́n ní kí n sọ lọ́nà tó lè yé pé wọ́n ti ń sàṣẹ́ nìyẹn ṣẹwárí tàbá ni wọ́n ń sàṣìyàn bẹ́ẹ̀ ni bí sheikh ṣe sọ ìgbà míì èèyàn máa ń sàṣì rẹ̀ ìgbà míì àwọn èèyàn máa ń sàṣìyàn ìgbà míì kò ń ṣèyàn ló ń sàṣìyàn àlìjẹ̀nú máa ń sàṣìyàn ó wá bùkátà kó mọ béèrè pé àfá ẹ̀jọ́ àìmọyerú rẹ̀ mo léyàn tó náà bá bá sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀dá tó àtọ̀ ọlọ́run bá mi dúpẹ́ fún ẹ̀ subhanallah ẹrọra ẹrọra ọ̀ ibo lókun yẹ́ tí wá wá gẹmọ́ ní ibo ni mọ́ mọ̀ ẹmù ẹ̀fẹ́ sọ ní ní humanity tó fún délé irú àwọn tọ́jú yìí náà wà nínú Islam tí Islam sì láwọn òpin ọ̀nàtà lè gbégbà tí Olúwa bá fẹ́ tí sọ̀rọ̀ yọ́kù lẹ́yìn náà ń pè àwọn kan ní al-murakkab òun ni kó ṣe pé a lò nínú àwọn kan tó jẹ́ nẹ́tọ́rà fi kojú àìlera kan fẹ́nìkan bákan náà tún wá fi àdúrà kún lọ́dọ̀ àwọn olóyìnbó lọ́dọ̀ àwọn olóyìnbó èyí tí wọ́n lè dá sí òun náà ni àwọn àmọ́rọ́dẹ̀ alàbẹ̀ àwọn àìlera tó ń bárajà olóyìnbó hospital ò lè dá sí spiritual problem hospital ò lè dá sí arábìnrin kan lóò ti lọ sọ́spítù lóò lọ complain fún dókítà pé òun kúrò kóò máa ṣe masturbation pé àfi tóun bá dáwà lókù tóun bá ti lè dáwà òun bẹ̀rẹ̀ sí fọwọ́ fíngà rẹ̀ òun ó wá ń dókítà yẹn sá pílẹ̀sì òun sórí àwọn ògùn kan wọ́n fún un láwọn mẹ́tọ̀dì kan ṣe kinní kan ó lẹ́sọ̀ tó wọ́n lé lóró sí Okay ó ṣe àwa sọ́dọ̀ kan náà ọmọ ẹ̀yà ó wá complain fún ọ òun ní problem báyìí báyìí báyìí wọ́n sọ pé kó lọ gbé ìgbésẹ̀ báyìí kí ni àwa stop tó dé dókítà tí wọ́n lọ bá ó kàn try lódodo nínú ìlànà ìtọ́jú ti gbà lórí fún àwọn ọkùnrin ẹni wọ́n máa ń sọ ewu tó wà níbi irú àmúgi àìlera masturbation ewu tó wà tẹ́ pọ̀ side effect ẹ̀ tẹ́ bá lọ sórí net ilẹ̀kùn wọ́n dẹ̀ máa ń try àti caution ẹnikẹ́ni tó bá ń ṣe nítorí àwọn ìṣòro tó pé kò sí ọgbọ́n tó lè dá sí ó máa kọlù wọn lọ́jọ́ iwájú súnmọ́ gbogbo ẹ̀ èyí tó bá jẹ́ pé natural ni ẹnikẹ́ni tí àwọn ṣàyàtìn bá ti wọnú nǹkan yẹn lọ́wọ́ gbogbo mẹ́tọ̀dì àfikọ́ lọ sórí ìlàjì alìmọ̀rọ̀kẹ̀ yóò lo mẹ́tọ̀dì tí wọ́n sọ yóò tún àfàdù àkùn ìgbà ẹnurú àwọn àìlera ilé kúrò eléyìí ni àwọn ìpìlẹ̀ nípa ìtọ́jú ẹnikẹ́ni tó jẹ́ òta wọ́n ìgbé lọ sọ́sítò ilé babaláwo ni wọ́n máa ń lọ bet Islam fún wa ní solution rẹ̀ o ẹnikẹ́ni ló máa mú bọ́ ọkọ wọ́n ìgbé yẹn lọ sọ́sítò ilé babaláwo ni wọ́n máa ń gbé lọ Islam fún wa ní solution rẹ̀ èyíkéyàn ọkùnrin tó máa mú bá aya wọn èyí gbéyàn lọ sọ́spítù ilé ráràgbà mílà ọ̀yá máa ń gbé lọ Islam fún wa solution ìdí ni tí Islam ṣe sí léwọ̀ ká lọ sọ́dọ̀ àwọn bàbá gbàmí ká wọjúlé ká ọ̀nà lórí àdís tí kìí ọ̀fẹ́ kìí mẹ́ta tánà fi já lọ́wọ́ lílọ sílé àwọn bàbá aláyẹ̀wò àwọn oníyẹ̀mí wò nítorí pọ́ jẹ́ ọ̀nà ọ̀nà ọ̀ṣẹ̀ yàfí àwọn ìṣòro tá ti? sọ yìí ló kílẹ̀ yìí tí ò sí tàbí ṣùgbọ́n yàsẹ̀lẹ̀ tí a bá súnmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣe rúkíyà èyàn gbọ́ àwọn kéèsì sí mi èyàn bèèrè pèsè láyé àbí lọ́run wọ́n mọ́ mọ́ kékeré years of age lákòókò kan wọ́n ló máa ń jẹ òkúta èèyàn tó wọ́n bá lọ́dọ̀ mi jẹ́ kan náà àtàjọ ṣiṣẹ́ tó wá kọ́sẹ́ òun náà kọ́ sínú báyìí láti fẹ́ jẹ òkúta ó wá yẹ eyín òní ṣé eyín tó fi ń jẹ òkúta ni wọ́n níbẹ̀ nǹkan kan wá sẹ́yìn ẹ̀ ẹ máa tara yín ó wá ní tí wọ́n bá dé tí wọ́n bá lọ wọ́n padà wá kọ́ wá rí mi wọ́n dé wá sọ fún mi wá àà ìṣọwọ́ àwọn jínú nìyẹn ó ní aláàjì téèyàn ó jẹ òkúta tí ó gbé mi mo ní pẹ̀lú ògbó ọlọ ó kí alhamdulillah òun mo ní kó ṣe rúkìá fẹ́ni ó ṣe rúkìá fún kankan ṣẹlẹ̀ kí ní ẹ̀kọ́ stọ́ọ̀pù díẹ̀ àwọn òbí ẹ̀kún padà apá àpá ọ̀tún ti bẹ̀rẹ̀ gbà wá ẹ dákun ẹ̀yin náà lẹ́fẹ́ mọ ọwọ́ rẹ̀ kí ní tẹ́lẹ̀ mọ wí fún tí wọ́n fi ń lọ yẹn ọwọ́ kí lámà ẹ̀ àbọ̀ Abdullahi ní ẹ̀ wọ́n tún gbé kọ́sítọ́mà rẹ̀ dé o ọlọ́rọ̀ ti ṣó ẹgbẹ̀ ní kò ń ṣe tó ń kàn tí ní o jílù kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ lámà kẹ́kẹ́ àwọn bàbá ẹ̀kẹ́ wà bí jọ́kẹ̀ ló pé àdúgbẹ́ lọ́dọ̀ náà kò jòkúta mọ́ nígbà tó tún tó tún méjì wọn ló tún ti bẹ̀rẹ̀ kọ́sọ́mà rẹ̀ dé o nísìn báyìí á admit ẹ̀ ó tún yanu ó ti gbẹ̀mí ó ní ẹ ìwọ́n mi sí ó nínú òkú ni òkúta bẹ́ẹ̀ ni pẹ̀lú ògbọ́lọ̀ Abdulrahman lórúkọ ọmọ yìí jẹ́ tó bá tó ń fẹ́ lọ sẹ́ǹkù lé pọ́n fẹ́ lọ tọ̀ ó lọ òkúta sápò ẹ̀ wọ́n wá ti ilẹ̀kùn pé tó máa rọ́nà jáde wọ́n ti windows everything torí táwọn bá sùn lálẹ́ ó tún jáde lọ jòkúta wọ́n gbé odidi àpò sẹ́mọ̀ àpò èédú chapon sẹ́mọ̀ àpò ẹ̀wọ́ ṣe tó yẹn wọ́n gbé ti ní ọ̀dẹ ilé yẹn ìgbà tí ló fi mọ́ jẹ́ dé láì wàláì tó bá ń jẹ́ àdúgbò rẹ̀ tó ìgbà yẹn electric shock sí lára jínú bá ké pé ah orí ikú rẹ̀ pa ṣe káà bá gbẹ́rọ ilé ìlọ́sípítù pé dọ́kítọ̀ ọmọ yìí ń jòkúta kí lẹ fẹ́ ṣe sí ẹ wọ́n lè fún àlè sọpẹ́ṣọ̀ fún àwọn ètò tí wà nú ikùn ẹ̀ká ọkọ̀ jáde fẹ́ kí lọ fẹ́ jẹ kí lọ fẹ́ lò sí tí ò fi ní jẹ mọ́ tí ìbá ṣe bí ọlọ́ọ̀bá aláṣàánú wọn tó rẹ nípa ọ̀kan nínú àwọn tó jẹ́ babaláwo tó gbówọ́ ẹniyàn ní àìlera bó ṣe délẹ̀ bá bàbá ní ẹ padà ẹ padà ọlọ́run ní kó bá yín àwọn tí ń tẹ̀lé lè wọ́n ju tèmi gan lọ ẹ dákun bàbá ẹ dákun abẹ́ bàbá ságàdé ní àní bẹ gbogbo ẹ̀ ní Islam ní solution ìdí ni ta sí mú ayà wa níbẹ̀rẹ̀ pé olúwa ni ẹ wọnú Islam tapa tẹsẹ̀ ẹ má fi ibìkan tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́ torí pọ̀ ta àyín lọ jẹ́ ọgọ́rọ̀ ṣẹ́rá alámàrí tá à ń rán nílò rẹ̀ alámàrí ńlá ni wàláì pàápàá jùlọ mo máa ń sọ fún ìgbà tó bá jẹ́ àwọn àìmà àwọn ìmáàmù láwọn mẹ́sáàjì wa ó di ọ̀ràn àyà fún wọn kí nípa ilmu tèèmù ìmọ̀ nípa ìtọ́jú àwọn àgbègbè kí ló fà ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí láwọn sọnù sínú kèfèrí tá a bá lọ tọ́jú àárín ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́jọ́ ọmọ wo láyé dáadáa báyìí tẹjọ́ ń kírun dáadáa ìmù tẹjọ́ sojú kó ń súnà ní wá ṣùgbọ́n tó jẹ́ pé ìṣòro tó dé kò lè hàn àbọ́nà hàn yẹn náà fi àdánwò kún àdánwò rẹ̀ yẹ̀sẹ̀lá arábìnrin kan sọ fún mi pé àfà ọmọ ọlọ́run padà fún mi yóò ọmọ ọlọ́run fún mi lọ́fẹ̀ẹ́ ló fò yóò lẹ́yìn ọdún méjìlá nílé ọkọ tí mo bá sọ àdánwò tí mo ti bá kọjá olúwà náà ìgbà tí ní káwá sọ́dọ̀ yín tó ní báwọn ibu àfà ọlọ́run wọn náà àfà tó wọ́ ọmọ lọ́dọ̀ wọn tí ò bá sùn wàláhìl ó wá sọ fún mi pé òkè kan wà láwọn ọ̀nà a máa lọ sí lecture ní every Thursday ọjọ́ owó ní ó ní ojú òkè mú ní mo mọ̀ kìí rárá ó sì mọ̀ pé church kan wà lọ́mọ níbẹ̀ ó lóun sun church yẹn fún odidi jọ́ méje tọ́kọ̀ òun ò mọ̀ ó nítorí pé pastor sọ pé àwọn tó ń dà ń láàmú àfikún wà ní ṣé ìṣẹ́lé àbí tìbí ló pè ọlọ́wà lòun ò gbọ́dọ̀ sọ fẹ́nìkan lòun ò sọ fún ìyá ò òun ò sọ fún bàbá òun ó nígbà táwọn dókè yẹn òun ó lóun ọmọ gbàwẹ̀ níbẹ̀ yẹn pásítọ̀ ń lọ ilé wọn kan mọ́síláṣí yẹn àbí sorry chọ́ọ̀tì yẹn ọlọ́run jòdì masjid Pastor ń lọ ilé lọ sùn ibẹ̀ lóbìnrin yẹn lóòótọ́ lóòó fọlọ́n búra for seven days ó sùn mọ́ ìtó yà wọn lẹ́nu ni pé pásítọ̀ tún sọ fún un pé àwọ̀ èèyàn tó ń bá sínú ìbálòpọ̀ alágbára ni jọ méjèèjì ní pásítọ̀ fi yanjú òun olùkọ́dà tó tún sọ fún un pé ah, ìwọ tó ń wó mọ́ ọmọ dùn ún mọ́ ní tọ́mọ̀ kó ń dùn mọ́ lẹ́yìn tó bímọ wà láì ló fẹ́nu ara rẹ̀ ṣọ́lá ẹ̀ ó nígbà tán láà ń bọ̀ tó níbo tán láà fólù náà àkílẹ̀ pé tó ń bá gbọ́ àfá òun kó bàtà ní pé abániwọ́n rẹ̀ bà rí dá ni wọ́n kí ló fà nítorí pé àwọn tó níṣẹ́ kọ́ ni wọ́n ń ṣe ohun tó fà ní àwọn tó bá jólùbẹ̀rù Ọlọ́run ni wọ́n máa ń ṣe ìlàjì ìtọ́jú tó bá ti bọ́ sọ́dọ̀ àwọn tí ó bẹ̀rù Ọlọ́run wọ́n mọ̀ balẹ̀ jẹ́ ǹsọ́ kéèsì kan náà wà táwọn ọmọ ìyá ìgbọ́ sí odò kan wà ní áfítà ilé ọ̀dọ̀ mi wọ́n kó yẹn ní àbàtà Ògún èèyàn kan wà mẹ́ tó ń dáko sẹ́gbẹ̀ẹ́ odò yẹn ó jẹ́ ìmáàmù ìzálà fàdá odò sọ́fà wọ́n wá sọ fún mi pé lódò tó wà nínú oko àwọn àwọn jẹ́ ara kìṣí wọ́n wá gbé ṣakí ni wọ́n fún ọ nílẹ̀ wọn fi ń dá oko ẹ̀fọ́ àti ewédú lẹ́gbẹ̀ẹ́ odò yẹn wọ́n lódò yẹn toródò yẹn kì í gbẹ wọ́n ní pásítọ̀ kan máa ń kó àwọn obìnrin wá bẹ̀ wá wẹ̀ àwọn mùsùlùmí ló pọ̀ jù náà àti kó wa bẹ́ẹ̀ àwọn táwọn bá ní káwọn jáde sí wọn àwọn iṣẹ́ ọmọ nílùú wọ́n lè fẹ́ pa wọn níjà bẹ́ẹ̀ tọ́mọ nílùú lè mi àwọn yìí tì mí pé ìgbà tó bá ti wá àwọn máa pè mí kò lè ju bí ìjọ kẹrin sí ìjọ kàrin ta sọ̀rọ̀ ẹ lọ ní wọ́n gbá mi láago ìmáàmù nínú àwọn ẹmọ ọ̀bọ̀ wọn ti dé wàláhì ìgbà tá a débẹ̀ mo búra ló kọ náà ó ti gbọ́ àwọn obìnrin àwọn mẹ́fà ló bọ́lẹ̀ sí òòtí inú omi tí ń wẹ̀ wàláhì àbí gbogbo wọn mùsùlùmí ni wọn alájà mẹ́rin ló wà láàrin alhamdulillah akúnwọkúrò mẹ́ alé pásítọ̀ yẹn akún ọlọ sí mọ́sídì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi àwọn abẹ́rẹ̀ kí ni problem àwọn ìṣòro kéékèèké báyìí ọgọ́rọ̀ wọn ọkọ̀ wọn ò mọ̀ sí bí wọ́n ṣe lọ ẹ̀ èèyàn kan kó sọ́wọ́ látara kó wá ìwòsàn sọ́wọ́ pásítọ̀ kan pásítọ̀ yẹn parí ẹ̀ dáadáa tọkọ bá ra tọkí sílé àwọn èyí tó gbóra pásítọ̀ ni ó jẹ ọ̀rọ̀ wá bá débi pé ọkọ ẹ ti fẹ́ mọ̀ hàn lé mọ̀ níbo ló lọ ọ̀rọ̀ bá ìwọ àti pásítọ̀ ìbò fẹ́ yé mi mọ́ ẹ̀ẹ́n kíníkan ni mọ́ wọ̀rí fẹ́lẹ́ ìsóúnjẹ fún amúdí ó kọlù kò síbi tí wọ́n gbèrè tí ó rí wòsàn àfitọ́ bá dọ́dọ̀ wàláì bẹ́ẹ̀ ni wọ́n ṣe fẹ́ ni aburú ń ṣẹlẹ̀ lábẹ́ pé à ń bá sọ̀rọ̀ yìí àwọn tó níṣẹ́ ò dìde gbogbo àwọn imam àjọ kàánsì inú tíra ìpé imam Shafi'i sọ pé lẹ́yìn kí ẹ̀mọ́ tí jẹ́ halal àti haram ohun tó tún jọ ẹ̀yàn fún olùmọ̀ súnnà ní kọ́mọ ilmu ìmọ̀ báwọn láti fẹ́ sọ́fù problem àwọn èèyàn láì ṣe bẹ́ẹ̀ gbogbo dáwà tàbálíká se tí máa ń lanẹ́ lẹ́nu báyìí lẹ́yìn ni ó ti jòdà rẹ̀ gbogbo bí táwọn ọmọ ìyá máa ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ó dájú kẹ́ká pay attention even náà àwọn nǹkan tó wọ́n bá sọ ó lè má kan àwa kó jẹ́ pé èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ló máa kàn tó yẹ pé from there lọ́lọ́run fi dóòlà rẹ̀ nínú jahannam àwọn èèyàn ń pàdánù owó lábẹ́ pa ń wá ìwòsàn àtìtọ́jú wọ́n ń pàdánù ọmọlúàbí kódà láwọn tí ń pàdánù ẹ̀mí wọn lábẹ́ pé wọ́n wá ìwòsàn àtìtọ́jú tí wọ́n pàdánù ẹ̀mí gan àwọn èèyàn ń pàdánù alìkìyàmà lábẹ́ pé wọ́n wá ìwòsàn àti gbogbo wa lánà ẹnikẹ́ni tí kan àbí méjì nínú àwọn tó jẹ́ ohun tí ẹ̀mí kọ̀ta mọ̀ ní àìlera àbí ìṣòro àbídàmú bá wà pẹ̀lú rẹ̀ kò sí ohun tí ò ní lè fi wá solution sí kò sí ohun tí ò fi ní lè wá solution sí níbi tí iṣẹ́ ìtọ́jú àti ìwòsàn tó ní àlùbáríkà àwọn tí wọ́n jólùbẹ̀rù àwọn ló dá kún ọgbà àkànjú o even ohun tí wọ́n lérò pé àwọn wá kiri lọ́nà halal ọlọ́run fún wọn bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tí ọlọ́run bá ti kí lọ wàláhì ọ̀kan wà mẹ́tọ̀ ẹ́ pé ẹnìkan tí mo tọ́jú very ìkẹ́tù kékeré báyìí ni ó gbà tọ́jú tán ló ní àfà mo ń bọ̀ ní tí ìdè ìgbà tí ó dé báyìí ọlẹ́ lọ ọlápá mi ẹ jẹ́ káwa ta níṣẹ́ padà síbẹ̀ pàápàá jùlọ ata jẹ́ olùmọ̀ àtẹ̀yìntẹ́ jẹ́ ọmọ kéwọ́ ẹgbẹ́ mi láti sọ fáwọn yẹn pé kí wọ́n kúrò níbì kan àfi kí wọ́n ríbi tó da tí wọ́n lọ láì ṣe fáwọn yẹn ríbi tó da tí wọ́n lọ àti pé wọ́n kúrò lórí àìdá ó ṣòro mo mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn kan tí mo sọ yìí nínú àwọn aburú tí ká wá ìwòsàn ká wá ìtọ́jú ká wá náà àbáyọ tí ṣòro tó bí sí ayé àwọn èèyàn mo mọ̀ pé ẹ̀rí gbogbo yín jẹ́rìí sí pé òdodo ni. nínú àwọn ọ̀rọ̀ kan tó dé jìgbọ́ wa arábìnrin kan ọkọ ẹ̀ ń fẹ́yàwó ní kọ́bà ìtì yẹn tó bojú ó wá ń sá gbogbo arípọ́kọ̀ ó má fẹ́yàwó ó wá lọ sọ́dọ̀ bàbá olóògùnká tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ilé àwọn sọ fún pé àwọn ó ṣe ìpèsè fún ni o èyí tó ń kọ ọkọ ẹ̀ àtọkọ ìyàwó tọkọ ẹ̀ fẹ́fẹ́ yóò wà nù pèsè yẹn yóò àgbé lọ sóríta lóru wàláhì nìkan bí gbé ẹbọ ẹ wá wo àdánwò tó ju àdánwò lọ tó kan arábìnrin ó ń gbẹ́bọ kalẹ̀ làwọn mẹ́ta táwọn mú tí yóò wọ́n gun masín tí ò níná bọ̀ lórí wọ́n ti yóò ibẹ̀ ni wọ́n pa sí la fi sọ pé ohun tí ń bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ lágbọn pé mo fẹ́ bí àbùkátà obìnrin tí ò bá fẹ́ kí ọkọ òun fẹ́yàwó kókọ́ lọ mọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá kọ ìyàwó méjì mẹ́ta mọ́ kò ní fẹ́ ọ̀kan ò ẹni tọ́lọ̀ ń bá kọ ẹyọ̀kan mọ́ tó bá gbìdánwò àti fẹ́ mẹ́rin kò ní fẹ́ jẹ ọ̀kan lọ ìkejì wá ni pé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin wọ́n máa ń sáré ògùnfẹ́ kọkọ mímọ̀ fẹ́yàwó láánà ní kásà sí ìyàn máa ń bí fún ní èyí ó di kèfèrí ṣùgbọ́n àwọn ogun fẹ́ ń bẹ tọ́lọ̀ ń lọ́wọ́ sí ogun fẹ́ ni ó sì jẹ́ ju à ń sàsí ni lọ ọlọ́run sì lọ́wọ́ sí èyí ní káwọn obìnrin mójútó mọ́sáà kó gba alámọ̀ ogun fẹ́ yẹn ogun fẹ́ kóbìnrin mọ̀ pé ọkọ mi ò fẹ́ nǹkan báyìí kó mọ̀ débẹ̀ kóbìnrin mọ̀ pé ohun tọ́kọ mi fẹ́ nì kójọ òun ní ṣe ẹjọ́ torí ọlọ́run ọkọ fẹ́rẹ̀ ràbí òní fẹ́rẹ̀ kó má sọ́ra rẹ̀ dìyà ọmọ mọ́kọ lọ́wọ́ kó mọ bẹ nípò ìyàwó jojúmọ́ ẹ gbọ́ mi yé àwọn obìnrin máa ń múra lọ sípò ìyá ọmọ tí wọ́n bá ti bímọ wọ́n múra kó kú nípò ìyàwó ọkùnrin ò láìkí bẹ́ẹ̀ obìnrin gbọ́dọ̀ máa change ara ẹ̀ fọ́kọ ẹ̀ ní ògùnfẹ́ ni tó bá jẹ́ pé irun tó ń dì ẹgbẹ́ ìlú ń kọ́dà tí ọkọ sọ ó dẹ̀ máa ń fà kó tún ah, o ogun gbogbo àwọn aṣọ èyí tó yẹ máa ń fìtì ẹ̀ tó bá wọ̀ ọjọ́ ọdún kọ́ ni wọ́n lọ inú ilé la máa ń wọ̀ ọjọ́ tọkọ bá gbélé ọjọ́ òde tó ń àdáwòta kan nílẹ̀ Yorùbá nìyàn o àwọn ìyàwó wa èmi ò mọ ohun ta fẹ́ sọ fún ọ ẹjọ́ torí Ọlọ́run ta ló ti bá ìyàwó obìnrin Haúsá gbérí ń bí sáàrí wọn ààrí ta ló ti bóbìnrin Lárúbáwá gbérí nínú wa ń ààrí wọn ààyè nǹkan ṣe 6 ìrọ̀lẹ́ tó ti dá ọmọ lárúbá obìnrin lójú pé ọkọ òun wọlé bọ̀ yóò lọ túnra mú yóò lọ wẹ̀ yóò wà lọ rúsná tẹmọ tó ń pè rúsná àwọn pàfúùmù kan wà onígi ni wọ́n máa ń bù sínú náà ni yóò a fi ìjáàbù gbá tó yẹ pé bá ní tọ́ bá họ́ọ̀dì ọkọ ọkọ nífẹ̀ẹ́ jùlẹ̀ ah, ah, ah, ogun fẹ́ gidi ni àwọn obìnrin lárúbáwá tọ́kọ wọn bá ń jẹun wọ́n dúró ti ọkọ àánú ọmọ bá rò pọ̀ wàláhì láàbí àánú ọmọ bá ọkọ wọn oúnjẹ yẹn pọ̀ wọ́n tún ọba yọ nǹkan kúrò níbẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ti wá tẹ́ dé rẹ̀ ẹ lọ gbóúnjẹ yín ó ti rẹ̀ mí tó bá lóun gbìyànjú pé a tìmáàtì àlùbọ́sà hùn lárẹ̀ èéfín iná igi èéfín kolport ó wà lọ́kọ̀ fẹ́ràn ohun ọjọ́ tọ́kọ tún wò pété kí n fara mọ́ díẹ̀ bọ́kọ̀ sí fẹ́ jòkó lórí rẹ́jọ́ ah, ọmọ yìí yàgbẹ́ síbẹ̀ yẹn ọkọ̀ tún wá bá bí kiri kóhùn fi bomi tó máa mú ìgbà tọ́kọ́ sí abọ́ tó dé sẹ́mù ìsíkányí èsì ká ń tún pé wọn ni àjẹkù oúnjẹ àwọn ọmọ ilálẹ̀ àná ni tí ọkọ bá jáde àmú aṣọ ẹ̀ tó bá kọrí sí ààrẹ ẹ̀ kí ló dé ẹ̀yìn tẹ́ wọ yàrá yẹn sẹ́rù yàrá ni wọ́n máa ń wọ̀ àwọn táwọn obìnrin ò mójútó ni tó fi dẹni tó ń wọlé ká àdáhùn tó ń kàn bẹ̀ òjò tó pàjá lóru ni tó bá dé lóko nílé rẹ̀ èkó náà ń pè bí owó yìí ò léyé àwọn olóògbè lájẹ̀ẹ́ sẹ́yìn máa jẹ́ ẹgbọ́yé ṣe gbọ́rọ̀ àjẹ́ yé ẹ máa jẹ́ tániyà rẹ̀ jàjẹ́ ní kọ́nà ṣe bí wọ́n sọ pọ́bìnrin ló máa ń jàjẹ́ àbí tọ́kùnrin mẹ́tọ́ jàjẹ́ obìnrin tániyà rẹ̀ jàjẹ́ ìyá rẹ̀ kọ àǹtí mi pé àǹtí mi àjẹ́ náwọ́ ó kẹrẹ ìwọ́n tẹ́ ìjọ ń gbélé pẹ̀lá jẹ́ pélé wa àjẹ́ kan wà mẹ́ o òun dà abájẹgbélé abájẹgbádùgbò gbọ́ bí o bá ní òjò tó pàjẹ́ lóru tó bá délé kò ní lè sọ tó ní lè bá gbàgbọ́ pé àjẹ́ máa ń lọ sóde òru àbí wọ́n yí rìn lọ́sàn gbogbo èèyàn dẹ̀ ti sùtán lóru òun wá jáde lọ tójò bá pa sí tó bá délé gbọ́dọ̀ sọ pé òjò tọ́rọ̀ lálẹ́ àná pé a ah, ṣe nígbà tá a sùn níbo ni wọ́n lọ Ah. òjò tó pàjẹ́ lóru tó bá dé ní kò nílé wí òun ni ọ̀gọ̀rọ̀ àdánwò táwọn obìnrin kàn lábẹ́ ẹ̀wọ̀n ògbà fọ́lọ̀ gbogbo àwọn kan wọ̀nyí wà láì ní Islam ní solúsọ̀ sí ẹ̀rùpa ti sọ díẹ̀ mẹ́ nínú tàtọ́ máa ń sọ nílẹ̀ Yorùbá wọ́n lọ́mọbìnrin kan ó lọ kébàkàrí báyẹ̀ kí ọkọ̀ kò bọ́ tó mọ́ ojú rẹ̀ ò tí ẹ̀gbélẹ̀ mọ́ tó wọ́n wọ́n níbà yóò lejú pópópó ní yóò ṣe kìrí kan ní ó ti súnun ó ti súnun ìyá rẹ̀ ni ọjọ́ òláásẹ̀ ìyàwó náà àwọn yóò fi bú wa ó ṣe súnmi ìwọ̀n lé ṣe súrò tí wọ́n bá wà nǹkan ṣe sí ẹ̀kàn gbọ́ pé mọ́bí tí mo wọlẹ̀ sí ní ìyàwó jẹ́ babaláwa ní ah, ẹran àfẹ́ ara ẹ̀ ló ti kú ṣé ìgbà tí ọ lọ́nà báwo ni ọkọ rẹ̀ ah ohun tí ó mọ kẹ́mi lójú kẹ́mi mú tó bá pè mí lẹ́ẹ̀mejì ẹ̀kẹta ni mo tó gbé yóò tún mọ́ sunkún àwọn ìfẹ́ mi tí ó fẹ́ pa mí ni mo ti ń pẹ òrẹ̀ gbé bẹ̀ mo wá délé tán bàbá ní tó máa ń tó ṣẹlẹ̀ ó máa fi sínú ọbẹ̀ fọ́kọ ẹ̀ díẹ̀ náà ni ọmọ bùsí o fọ́kọ ẹ̀ èwo ẹ̀ wá ni pé tó bá ti pẹ́ ọ́ ó sáré dà lóhùn kó tó dé ó ti lọ kalẹ̀ tó bá ó mọ̀ pé bí ẹ̀mẹ́ta nàìjíríà bò ní sọ́wọ́ yá mo kàn ní gbóhùn yín ni ó wá fún láwọn instruction yìí lòun náà bá fọ́lò rẹ̀ ó bá di pọ́kò pẹ́ǹtà mọ́ tọ́kọ bá ti kúrò lẹ́nu sẹ́wà ìwọ́n wọlé ni. nìyẹn ìfẹ́ mi wà wà wájá jọ ṣeré ni àyèmí náà ìfẹ́ yẹn wá dùn gọ́wọ́ padà lọ́dọ̀ wà tó bàbá ní ẹ̀ ogun kò lè dáhùn jẹ́ ní ìlọ́lá yé ah ogun yìí da yín lójú bàbá ní pèrè ẹ̀ wá wọ́n jọ awọ́ àti yàrá ìyá ó ní ẹ̀ mo ti so ogun fọ́mọ rẹ ogun yẹn sì ṣiṣẹ́ ah olóróyìn bàbá orun ẹwọ́ àmọ́ rí yín bá yọ́ mọ̀ ju yín ṣe bàbá ní ẹ mọ̀ tẹ́ra yín mi fún yín lóògùn kankan ọmọ ó ní ẹwà kí lọ lọ fún wọn ó lè rìdú ẹ má pẹ̀ ní ẹlẹ́nu ibi tó jẹ́ tó gẹ́ ìwà rẹ ni ò dá tó jẹ́ kọ́kọ́ sánlé ó fẹ́nu mẹ́nu fètè méjì tọ́kọ bá ti sọ̀rọ̀ ogun ti sọ méjì òun wá rínú lé bí ẹ̀wọ̀n ó wá ríta gẹ́gẹ́ bíbi tẹ́yàn ń gbádùn láti gbé ta fi rọ́ lọ́rùn ìwà yẹn ni wọ́n padà tó bá nílẹ̀ lọ dé dúró èébú lásán ni irú eléyìí ah, irú eléyìí òun ni nǹkan táwọn obìnrin ní bẹ́ẹ̀ ni àwọn ẹni tó lọ́jọ́ òun ọ̀tá nínú wa ohun tẹ́sìn wa ní pé lẹ́nu ọjà wa ká jẹ́ olódodo ká má jàmbá wàláhì thumma billah ẹni tó bá lódodo lẹ́nu iṣẹ́ ìlódodo ni pé kí n mọ̀ pé mo mọ̀ nǹkan yìí eléyìí mi mọ̀ ṣẹwà pé lódodo ni ìlódodo ni kí n pè nǹkan ní funfun kán bá ní funfun kí n sọ pé dúdú ni kán yìí kán wà lọ́wọ́ àbọ̀ kán rí pé dúdú ni ìlódodo nìyẹn tó bá fi òdodo ṣiṣẹ́ ẹ̀ bọ́lọ̀ ṣe sọ pé yáyíwá lẹ́dínà amanu taqullaha wa kunu ma'as-sadiqin ọlọ́run mọ̀ pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ẹ mọ bẹ́nu àwọn tó lódodo ẹnikẹ́ni tó bá implement òdodo lẹ́nu iṣẹ́ rẹ̀ ó wá jẹ́ tálíkà lónìí wàláhì tọ́lọ́run bá kánjú pa ó ti kọ lẹ́tà sásìkì toríjọ́ táwọn èèyàn bá mọ̀ póun ló lódodo wọ́n pa ọ̀dọ̀ gbogbo èèyàn ti ọ̀dọ̀ ti ẹnìkan náà mọ̀ wá bẹ́ẹ̀ ló wà nínú wa èèyàn tó jẹ́ pọ́lọ́ ní kó máa ríṣẹ́ ẹ̀ sí díẹ̀díẹ̀ ṣùgbọ́n òun ò níwá rẹ̀ rẹ̀ kọ́sọ́mà dé ọ̀gá ẹ̀ tí ìbá mi ṣiṣẹ́ ni gbéṣẹ́ ẹjọ́ iṣẹ́ yẹn ni mo ti ń jẹ́ ọlọ́run ti ṣe tí máa jẹ́ kó kórí burúkú ẹ lọ ó sọ̀rọ̀ sí kọ́sọ́mà eléyìí lọ ó sọ̀rọ̀ sí ó gbó eléyìí eléyìí lọ ó gbé eléyìí yàtọ̀ òun lọ kí ló kọ lẹ́tà sí ìyá ní ìyàwó adéṣin ọwá ní mi ni iṣẹ́ ó sùn kalẹ̀ báyìí ni nísìn báyìí àti irísẹ́ kan tí wá díṣẹ́ ìwà tó rẹ̀ kéèyàn lódòdó yìí bákan náà kẹ́yàn máa tọrọ àforíjì bákan náà o ní pé kẹ́yàn máa pẹ́pẹ́ fúrú tó ń pè ní pákéjì ẹgẹ́ mi kódà tí a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bí irú àwọn ṣéèkì wa yìí tí a bá tún á jẹ́ ọmọ ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ bí irú àwa yìí tí èyàn bá ní pákéjì pẹ̀lú dáwà kò ní ta o ẹ̀rì pé láti gbà tí mo ti dé mo ti lo àwọn pákéjì kan fún yín a ti sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ yín àbí ẹ̀hẹ́ ó súnmọ́ kẹmọ́ràn àti gbogbo ọ̀gá tí mo bá ń sọ mọ́ta bá dìde ń bí àfitẹ́ bá ń gbọ́ lórí net ṣùgbọ́n mọ̀ rántí pé ah, àfà ẹ̀ fọ́ ní ìbàjẹ́ wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ kan báyìí àbí pákéjì nìyẹn gbogbo nǹkan tẹ́yàn bá ń ṣe àfikẹ́yàn fi kíni sí wà fi pákéjì ti halali sí kìí ṣe ti haram kò dá ọjà mi ò táà wọ́n wá sí awọ́rò fún ọkọ mi ò gbá tèmi wọ́n sóògùn fẹ́ fún ìyáálé mi ọkọ mi fẹ́ràn ẹ̀jẹ̀ mi lọ kàkà kó wùwà tó ń wù tó fi yàtọ̀ sí ti ìyáálé kọ́kọ́ fi gba ti ìyáálé ju ti ẹ̀ lọ ògùn ló lọ sí yóò lọ sí fìrákù láàrin ìyáálé rẹ̀ àti ohun àtọkọ kí ni ó wá ṣẹlẹ̀ ẹ lọ béèrè gbogbo tí ń jẹ́ fìrákù tẹ́ bá ṣe fún ọkùnrin kan tóbi nìkan yóò ṣiṣẹ́ lórí pé gbogbo bí ní ó kórìíra tó bá yá àfi tí dèyàn ọ̀bá dáhùn yóò tún padà kórìíra òun náà tólóbì ní wọ́n náà tó fún eléyìí gbogbo àwọn eléyìí ọ̀nà tí Islam já wa lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àbí tí Islam pè wá lọ òun náà ni àwọn tá ń pè ní àtàdáwì ṣẹ̀rẹ̀ rí àwọn ìlàjì ṣẹ̀rẹ̀ rí ìṣèwòsàn tó bá ṣẹ̀rí àwọn àbí ìgbà ìtọ́jú ètò ṣe déédé ti ṣẹ̀ríyà àwọn cases tó jẹ́ spiritual ìtọ́jú ẹ̀ wà lẹ́nu Islam tó dájú tó múnádóko àwọn cases tó jẹ́ pé ti àtọ̀bìrí ni àdámẹ́ ni ìtọ́jú rẹ̀ wà ní Islam tó dájú tó múnádóko even láwọn cases tó ń fọ́ àwọn MMP lórí àwọn medical medical practitioners tó ń fọ́ wọn lórí àwọn ìtọ́jú ẹ̀ wà ní Islam tó sùn kalẹ̀ tó múnádóko ìgbésẹ̀ àkọ́kọ́ fún ìtọ́jú oníkẹ́ mọ àwọn tá ń pè ní alama amurad symptoms táàmùdì kọ̀ọ̀kan mọ́ mú wa nítorí pólúwá sọ pé wà látẹ́kùsù máa lẹ́ ìsẹ̀lẹ́kẹ̀ bí i rìnlẹ̀ ẹ má dásẹ̀ lé ohunkóhun pé ẹ fẹ́ kọwọ́bọ̀ àfi kẹ́ mọ àmọ̀dájú ń pẹ̀ ara ìmọ̀ àmọ̀dájú ni ká mọ̀ pé sickness tẹ́ni yìí ní orúkọ tí ń jẹ́ nìí láì mọ̀ yẹn tẹ́ bá ti mọ̀ pé àmúdi báyìí ló ń sẹ́ni yìí pẹ̀lú òògùn ọlọ́run tó yẹ ìwòsàn ìlàjì ti dé mẹ́ ẹ ti rí ìwòsàn ìlàjì èèyàn mọ́ mọ àwọn àlànà tó wà fún àwọn àmúrọ́ọ̀dì àwọn àmúrọ́ọ̀dì ń bẹ tórúkọ wọn yàtọ̀tọ̀ ṣùgbọ́n tó yẹ pé àlámà wọn jọra wọn láwọn ibì kan yóò dé parí kó tó yàtọ̀ ó máa ń ṣòro láti differentiate ìdí ni tó ṣe jẹ́ pé àwọn olóyìnbó gbé láàbù kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ ní kẹgbọ́ ẹ interrogate ẹni tó bá sick báwo ló ń ṣe ẹ́ torí pé symptoms ni gbogbo ẹni tó ń tọ́jú èèyàn máa ń dìlì pẹ̀lú symptoms la máa ń dìlì pẹ̀lú ẹni tó sọ pé ó ní fọ́n ara òun gbóná òkè àwa fún lóògùn ẹ̀fọ́rí lọ ara gbígbóná lọ àwa ní so ti gbádùn ó lóun ìgbádùn o kí ló ń ṣe ọ ẹ ó lódodo ẹ̀fọ́rí ti lọ lódodo ara gbígbóná ti lọ ṣùgbọ́n mi ìgbádùn àápè nǹkan míì sí ọ torí pé symptoms ni àwọn sickness wey present sóyé <clears throat> symptoms tí òǹgbẹ́ tó present òun náà ni mímá tẹ ẹnu wa má papọ̀ tá bá fẹ́ sọ̀rọ̀ tá ń gbé tọ́mì tẹ́ mẹ́ta ẹ̀mẹ́rin a mọ̀ pé symptoms kí ni yẹn òǹgbẹ́ ni afẹ́ mú mi díẹ̀ ẹ mọ̀ tí ò bá jẹ́ náà wẹ̀ mo ṣe wà yí sí ẹ ti gbomi sórí tébù Ustaz ẹ ṣìpò mi díẹ̀ symptoms nìyẹn bẹ́ẹ̀ ni títí ebi náà òun náà ni symptoms ó ṣe pàtàkì fẹ́nikẹ́ni tó fẹ́ dáwọ́lé kóun fẹ́ tọ́jú èèyàn kó mọ̀ nípa àwọn symptoms tó yẹ èyí táwọn ènìyàn present kó lẹ́dẹ̀ differentiate pé tá bá fi ríru àpẹẹrẹ báyìí ta ríru àlébù báyìí àìsàn báyìí ló túmọ̀ sí èèyàn nípìnlẹ̀ àkọ́kọ́ ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun ni kó ṣe pé mo mọ̀ nípa àwọn àmọ̀rọ̀dì kan tó dá mi lójú dáadáa pé eléyìí Ọlọ́run fi yé mi kí n dẹ̀ mọ̀ páwọn eléyìí kọ́ kò yé mi gbogbo ẹnikẹ́ni tó bá wá bá mi lórí àwọn èyí tí mo mọ̀ kí n jẹ́ kó mọ̀ pé pẹ̀lú ògbú Ọlọ́run pẹ̀lú ògbú Ọlọ́run mo mọ̀ nípa ilé tí wọ́n pè ní àmánàtọ̀ ilmiya ìkejì tí wọ́n bá dẹ̀ wá gbé bá mi kí n jẹ́ kó mọ̀ pé mi ìmú ilé bẹ̀bù mo lè bọ́ èmi náà lè consult àwọn tó jù mí lọ tó yẹ kí wọ́n sọ fún mi ọwọ́ ọ̀la lè fi jẹ́ lọ́nà ti halal mi ìmú ilé yìí wàláhì kò tán rí mo bẹ olúwa gbogbo àwọn tó wà nípò àìlera kọ́lọ́run bá fún wọn pàápàá jùlọ islam bùkátà láfíà gan ẹ pé olúwa tún sọ náà al-Qur'ani pé man kana minkum aw ala safari fa'iddatu min ayyami ukhra gbogbo ẹni tó bá nípò àìlera kó fi àwẹ́lẹ̀ ẹ̀rẹ̀ abẹ́rẹ̀ tọ́lẹ́sìn wáyé ẹ̀sìn ta bùkátà láfíà náà mo a ní ọmọ wa kan ó ní accident ó wá ní spinal cord injury ìgbà tí muslim hospital ní ṣakí lọ́dọ̀ wá wò tí wọ́n dẹ̀ mọ̀ pé mi náà pé ex practice analyst ni mí tí wọ́n mọ̀ dáadáa ní gbogbo ìlú dókítà yẹn wá pè mí ní ìsáàsọ̀ ẹ̀wà mo á wọlé ó wá lóun fẹ́ kí n wọ glove bóun ṣe wọ̀ yìí mo wá wọ glove ó wá ya ẹsẹ̀ ọmọ ìyẹn méjèèjì báyìí ó wá ní kí n kí ìkan nínú ka mi bọnú ihò ìdí rẹ̀ mo wá kì í ìka yẹn wọlé lọ ní pátápátá bí ké ìdí ókùnlẹ̀ báyìí ó ní kí ni mo mọ̀ tí tó túmọ̀ sí mo ní mi mọ̀ ó ní spinal cord yẹn ti cord ó ní sẹ́rẹ́ nù díwa tó sùjọ yìí tó sùjọ yẹn ó ń sọ fún wa pé spinal cord díwa o ó ní connection pẹ̀lú brain ó wà ní ìsìn o ẹ máa lọ sí teaching hospital lọ́nìí Doctor deji ó ní ẹ̀wà ń bí tabade teaching hospital lọ kí ni wọ́n ṣe sí ó ní òsì tó ṣe confirmation ẹ̀ wọ́n kàn confirm pé ohun tí mo sọ ọ́ àwa lọ sí teaching hospital lọ àwọn yẹn tíìmù ni wọ́n professor yakubu ló head wọn wọ́n wá rọ́mọ yìí MRI CT scan everything wọ́n confirm pé ó ní spinal cord wọ́n á fẹ́ bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tèmi náà wá pẹ̀lú bàbá lọ́jọ́ yẹn àwájọ jókòó ìran tèbù báyìí wọ́n ń pẹ̀tì bàbá yẹn wọ́n ní ayé tá a wà yìí kò tí dàgbà débi kó mọ ọ̀nà tá a lè fi jọ́yìn spinal cord papọ̀ gbogbo àgbá ayé wọn ò tí mọ ọ̀nà lè fi jọ́yìn papọ̀ wọ́n lọ táwọn fẹ́ sọ fún yín pé tẹ́nìkan bá ní India yá àwọn èèyàn lọ sí India o ṣùgbọ́n tó bá jẹ́ pé spine ìyẹn ọ̀ cut wọ́n lè rí nǹkan kan ṣe sí i ṣùgbọ́n kó ti court kò sí ohun tẹ́nikẹ́ni rí sí ohun tí wọ́n fẹ́ lò náà rẹ̀ nìyẹn ó túmọ̀ sí pé gbogbo à ń rìvá èèyàn à ń rìvá èèyàn àwọn kéèsì mẹ́tẹ́ bá rìvá èèyàn ẹ̀ rìvá ẹ̀ ni pé ibi apẹ́ nìkan ọ̀ka kí ló fà tó fi jẹ́ pé from general hospital wọ́n máa ń rí fáyẹn lọ sí lute from loot wọ́n pẹ́ wà lọ sí holland àbí india kéèsì àwọn specialist ibẹ̀ ló wà wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀ sọ bẹ́ẹ̀ wàláyé ẹ wá gbéyàn lọ síbẹ̀ wọ́n sọ pé nursing till death ẹ máa lọ tọ́jú ẹ̀ tí ó fi kú èyí tẹ́ gbé wá èèyàn àpàtà náà ṣe kí ni ọ̀ka eléyàn náà ń pè ní amánàtọ̀ elmiya kéèyàn mọ ohun tó mọ̀ kó sì mọ ohun tóun ò ṣe kí ni tóun ò mọ̀ ọ̀rọ̀ ìtọ́jú ò gbà ká parọ́ torí pé tó bá fi parọ́ ohun tó mọ̀ tó ní wọ́n mọ̀ àṣìṣe tó bá ṣe ń bẹ̀tẹ́ mi bá fi bọ́ kò sí excuse fún láyé ń bí bẹ́ẹ̀ ni ò sí lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa ń sí certificate èèyàn sẹ́mọ̀ bẹ́ẹ̀ even doctor wọ́n á sì zà tí ò ní jẹ́ doctor mọ́ láyé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run kò sí àwíjàre torí pé ẹnikẹ́ni tó gbé signpost tó yẹ síta tó ní am a expert tailor both English and native dress expert ló pe rẹ̀ àwọn agbásọ fún ọba sọ jẹ́ yóò rásọ àbí ò ní rásọ ṣùgbọ́n mọ̀kàn kọ́sẹ̀ tailoring nílé yìí ó wá ra sọ ní ẹ̀yà Abdulrasaq gbásọ yìí bá mi rán kí n tẹ̀ rí sọdún àwọn onímọ̀ sí àkọ́ tó ẹ̀ẹ́bẹ̀ mi mo ní lọ rán bọ́bá ṣe já sí ṣé tó bá bá sọ já sábìlẹ̀mù ẹ̀ tó ló ti sọ pé òun ṣe kíní ẹnikẹ́ni tó bá handle ní àwọn obìnrin sọ pé àfá wà láyé lérí búlà báyìí ó jàmbá mi lára ó jàmbá mi ló ẹmà tó má jàmbá rẹ̀ lára kò sí lé sọ wo ìfọ́lọ́pàá rẹ̀ sí èèyàn lórí irú ẹ̀ ṣùgbọ́n tí ọba ayé ọba lè mú ọba ọ̀run mú ìdí ni tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ lódodo ni mo fi sọ pé iṣẹ́ àwọn olùmọ̀ ni ìmáàmù Ṣáfi'í sọ pé ìpé ni ìmáàmù ò tí ìpé láìmọ̀ nípa ìtọ́jú tọ́rọ àwọn mùsùlùmí ọmọ sọnù wọ́n mọ sọnù láti bẹ̀yẹn ẹlòmí ò jáde kó nọ́ọ̀sì pọ́ńbélé tó pé ẹ̀rẹ́ òun ti rí gbàlá ń bì kan ẹgbẹ́ àbí mo parọ́ ni ní Kòròdú mẹ́yẹn mo gbébẹ̀ fún ọdún méjì àbọ̀ àbúyàsẹ̀ padà sákílà ìpẹ́ iná mo kọjá lọ lára chọ́ọ̀tì kan àtọ́ọ̀tì ọmọ kúsàlẹ̀ ní blue yẹn fẹ́ sọ ni òkè ń white yẹn ẹni ẹgbẹ́sẹ̀ àná wa classic one lọ́jọ́ Sunday tó wọ sultana wọ́n ní alájá alájá mi súra ó ní mò ń jẹ́ ó ẹ́ olè yẹn díẹ̀ jálọ jálọ a bá kọjá lọ a dr ń padà bọ̀ kò tí ì lọ ẹra mà ọ́n ẹjọ́ máa mú bá tí wọ́n pè ní ẹlẹ́àmì ní ẹ̀ bàbá yìí tó dé pẹ̀lú wàhálà ọmọ ni ẹlẹ́ni ilẹ̀ mú ní ẹjọ́ wọ́n ní alájà nílé ẹ̀ẹ́s alájà ní mi kódà ọ̀gá mi tí mo ti ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ló rán mi lọ نعم. káwá sáré lọ sórí sísọ nípa àwọn èláàjì bí méjì ẹjá parí àwọn brọ́dà láwọn nídìí kí ni mo kílẹ̀ mà tí mo wí mo ní èláàjì kí ni mo pè bí méjì ìṣẹ́jú mi ti pé náà alhamdulillah ẹ ká sáré sọ nípa àwọn méjì torí inú mi ń dùn kan àwọn yẹn gidi mo sọ pé èrè olúwa mọ́jọ jẹ́ pẹ́sẹ̀ tí ń gbà làdúrà táwọn èèyàn ń àdúrà yẹn ti pọ̀ jù wàláhì nípa táwọn yẹn bá programs ẹ lọ báyìí lọ báyìí pé a ah, sọ tẹ bá wá tẹ ní sọ tà fi pẹ̀lú gbọ́ ọlọ́run ẹ̀ bàdàdà pàdé mẹ́ àníkẹ́mi àti ìjọmọ bẹ́nu ẹ̀sìn ká mọ̀ kú ònú ẹ̀sìn yìí kájọ lọ́wọ́ àlìjẹ́nà gbogbo pọ́blẹ́mù akọ́lọ́n bá sọ́fẹ̀ a ní àmúdì kan iṣẹ́ abẹ ni mọ́ ńlá lọ sáá ìtọ́jú ẹ̀ sì wà ń tò sí báyìí tí olúwa bá fẹ́ tí a bá lo àwọn nǹkan tá a sọ yìí ò ní sọpẹ́ṣẹ̀ rẹ̀ láyé pẹ̀lú òwú ọlọ́run wàláhì èmi fọ́ra ara mi náà ni mo lò mo múra ájì lọ́wọ́ ló yọjú a lọ hospital wọn lóò ní ẹfà jìyìnlẹ̀ ẹfà operation ọ̀hún àwọn Yorùbá wọn ń pò rẹ̀ wọ́n ní kìnìún ó sọ pé wọ́n Ọlọ́run fẹ́ràn hàn ní wọ́n ló ní tó bá tún fẹ́ràn ní tán ìyọwọ́ ẹ̀kọ́ mẹ́ ẹ sá ti sọ pàmùdì yìí ni ó ní ẹ fi yóò gbúlẹ̀ fọlọ́ pẹ̀lú ògbọ́lọ̀ mi ìṣe má dò mọ̀dẹ̀ gbọ́lọ̀ wá gbọ́pọ́lọ̀ kò ní jẹ́ ìṣe tí ń fi kú àmúdìyàn náà ni wọ́n ń pè ní appendicitis ó máa ń lìdí sí appendicectomy operation òun lẹ́yìn pè ní appendix appendix amúdí yìí even àwọn èèyàn máa ń fẹ́ competition ara àwọn ọ̀rẹ́ fẹ́ pé ẹnìkan ṣe tiẹ̀ dọ́tọ̀ àbá ní wọ́n do? lówó dọ́tọ̀ ní àbẹ́rẹ́ inú ọ̀sẹ̀ torí ó padà dà yín láàmú ẹ tí á tètè ṣe fún òun náà bá àti wọ́n fi sọ competition yẹn ó wá ṣe tán wá ní àà ah, kí wọ́n dúngbò èèyàn kú láàbò dá o ara mi ò pé bí tàtẹ̀yìnwá mọ́ o bẹ́ẹ̀ ni yóò bá ní ẹkùn dá mi mo dá ṣe àfiwé ẹni tẹ́kùn àfọwọ́kàn alhamdulillah ẹni tó bá ní appendix àwọn symptoms ẹ̀ ní kínú máa ń rùn yàn inú yẹn jẹ́ gbogbo onú generally eré àbí tó wà gangan ẹ̀rì pé lọ sí tún wọ́n mọ̀ fọ́tẹ̀ yẹn kò tún fọ́tọ̀ bá yíìpẹ̀ hàn wọ́n ti mọ̀ pé ẹlẹ́gìrì nìyẹn tàbí kí wọ́n ṣe scan scan ó sọ pé ẹni ní appendix wọ́n lọ sí appendicectomy operation fún nírò èkó mi ìròkó rẹ̀ pọ̀ náà chicken change kò lè ju bí gbẹ̀dẹ̀ tí ó tẹ́ ọba jáde bí 100,000 àbí èlé èló náà hundred thousand ọlọ́run ní jẹ fún tẹ́ fi jẹun fi wà múdì báwo ni yẹn ṣe lè tó yẹn pẹ̀lú ògbó ọlọ́run máa sọ ìkan tọ́lọ̀ ní kó dá mi lójú nípa rẹ̀ mo bẹ̀ olúwa kó bá mi fàlùbáríkà sí fún very cheap ẹgbọ́n ẹgbọ́n ṣe kò wọ́n sọ pé kí n súnmọ́ kì mẹ́nu ìgbà tó lórí afẹ́ fúnra ẹni lóògùn wọ́n ní kí n súnmọ́ náà ọlọ́run wa fi kẹ́yìn appendicitis yìí mo rò pé wọ́n ti ra sọ symptoms ẹ̀ kékeré mo réyàn kan láìpẹ́ yìí náà scan ló jẹ́ ká mọ̀ pé appendicitis yìí ó nínú rún gbogbo àyántá wọ́n ń lérò pọ́sà nítorí jẹ́ ulcer patient gbogbo injection ni wọ́n fún everything rọ́ gaspol lọ ìgò ẹ̀ lọ́lẹ̀ tí mú bí omi rọ́ kí ló wá ṣẹlẹ̀ hospital bí tó wà yẹn doctor kan wá visit wọn

ètútù ti wà ńlẹ̀ èyàn tún jẹ́ kí mọ̀ pé symptoms yà tún lè wá lọ́nà mi mo ṣe fi yẹn kún ẹni tó bá ní ẹ sá gbìyànjú ẹ má kánjú ẹ sì má jẹ́ kẹ́ nìyẹn darẹ̀ láàmú kó kàn rest fún 4 days lẹ́yìn 4 days ẹ bá decide pé ìfẹ́ suppression wàhálà ẹ̀ ti wá nìyẹn ohun táwa lò lélẹ̀ gbogbo alamọ orógbó bitter cola náà kí ni wọ́n mọ́ ń pè nílẹ̀ Yorùbá fún délé orógbó wọ́n pè ń bí takola ẹlọ́wà kẹgún ẹwà sà èyàn ti máa ń nílẹ̀ ní kò ní jẹ́ pé pàtẹ́ rí pẹ́ẹ̀nì iná pẹ́ẹ̀nì lẹ́mọ̀ lọ sí yẹn o kó tó di pé yóò di ohun tó dà yóò tó jọ kẹta o ẹ sà ẹ má gbé lọ sínú oven mo réyàn tó sọ fún mi pé àwọn gbé lọ sínú oven gbogbo ẹ jóná yóò jóná ẹ sà lóòrùn kó gbẹ kó di powder ó ti dògùn bẹ́yẹn fún apẹ́ndìsì o pẹ̀lú ògùn ọlọ́run oníṣẹ́ ara yẹn láíláí báwo láwa ṣe àwa mísì ẹ̀mọ́ orí ṣàmọ́ tó ń pè lórí a mísì ẹ̀mọ́ sí bọ́tà ẹ̀ṣẹ̀ orí a máa wá fi síbí a máa fi bu odidi díẹ̀ papọ̀ mọ́ orí a fi sínú ògì gbígbóná ẹni yóò mú ògì gbígbóná yẹn láàárọ̀ àti lálẹ́ kò jù bẹ́ẹ̀ lọ wàláhì fún mọ̀bìláhì tí ọlọ́run bá fẹ́ ẹ̀ ní sí operation ẹlẹ́ẹ̀kejì a ń pè òun ní wọ́n jọ máa ń rìn wọ́n súnmọ́ra ó yẹ kẹ́ ti mọ̀ ẹ̀ operation Ania. ìpàkè ó máa ń wú nígbà míì àbí tẹni ò ní gbádùn rárá tí ó máa gbé kéyìn bóun náà ṣe le tó ó lẹ bàjẹ́ pẹ̀lú òkú ọlọ́ orí yẹn lẹ́lọ tọ́jú sí bọ́tà ó tún wá fi ń ṣe orí gangan à ń pè ní èsè ẹmọ́ ẹwà lọ tọ́jú èsè yẹn ẹjọ pátápátá tí ó dèédú ẹwà lọ ẹwà mí sí ẹ̀mọ́ orí again ẹmọ̀ fi sínú ògbígbóná láàárọ̀ àti lálẹ́ 21 days bí a ní àyẹn bó ti òkó tóbi tó pẹ̀lú ògbó ọlọ́ kò ní kọjá 21 days yóò lọ yẹ́yẹ́ ẹ̀ ní rí mọ́ insha Allah salamu alaikum ah, wa rahmatullah Bọ́lá mọ́ta lọ àfihàn ọmọ fáwọn ní ìfìdádà. Anábúwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní tí ẹ̀dá kan bá ṣe dáadáa fún ẹ bákan òhò ẹ̀sán lẹ́sàn tó ṣe yẹn ṣùgbọ́n tí ìwà ní tí ẹbí sá ẹ̀sán fún wípé gbàdá àkọmọ̀ wáyé pẹ̀lú àwọn òní tí a lè fi san àwọn apá wa lẹ́sàn tí wọ́n ṣe fún wa ní ìrọ̀lẹ́ yìí bó tilẹ̀ dá sí pé pẹ̀lú àdéhùn inshallah ẹni tí wọ́n bá tírìtì ó rí pé ó fẹ́ nú gan-an wọn àdẹ̀ tí ìdébì kẹ̀kẹ́ nínú àwọn àlàyé tí wọ́n fẹ́ ṣe fún wa lọ sí iṣẹ́ àlá mo promise pé orílẹ̀-èdè ọ̀hún da wa yóò tún wọn ló wa lórí the same topic gbogbo ìgbà tí wọ́n bá jẹ́ ọlọ́run jẹ́ kí agbọ́lágbára ọlọ́run àákí àwọn ṣèkúra mo tẹ̀dá pé àkọ́kọ́ tí àkọ́kọ́ fi ojú kan a ti ń jàǹfààní wọn lọ́pọ̀lọpọ̀ abẹ́lẹ́wọ̀n bá àríkìọ́lá àlékún mímọ̀ ọlọ́mọṣàwà ṣe fún ọ àlékún ìyáyà ọlọ́mọṣàwà ṣe fún ọ irú ọlọ́jẹ́ tó pọ̀ lẹ́sì yìí nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ wọn lọ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ pé àwọn náà mọ̀ jẹ́ gbèsè tí wọ́n sọ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ó kéde tó wá ní pé ìgbẹ́kẹ̀ ṣẹlẹ̀ táyì lọ àmọ́ àwọn ajá kí ẹjọ́ ìlú nípa jẹ́ lásìkò ní máa bọ ó túmọ̀ sí pé ìyá àti ẹlẹ́ẹ̀ nílùú kásà ṣe kí ni ká lọ torí pé àlọ́gbà Muhammad ó jẹ́ àmọ̀ ìwé in tí ó bá ti jẹ́ pé a ní hájà sí ó ti dandan ní lórí ká kí ni ká kẹ́kọ̀ọ́ pa ẹ̀ ọlọ́run ṣẹ̀bá san wa fún wa lẹ́sàn-án. a lásìkò máa ń tí a bá wo aago wa a ní pé gbogbo tó kù tí a lè dé gbígbé alójú twenty minutes lọ. ṣùgbọ́n èyí tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ní ìbéèrè nítorí àsìkò àìmọ́gbà níbi méjì àbí mẹ́ta lọ àìmọ́gbà ju méjì àbí mẹ́ta lọ nọmba wáìn bàbá lẹ́yìn àwọn ọmọ ọkọ̀rọ̀wọ̀ àwọn yẹ kí n fún nọmba wáìn sọ̀rọ̀ fún yín nọmba tù ẹ má bẹ̀rù nọmba tírì lọ́dọ̀ àwọn obìnrin ẹnì kọ ìbéèrè yín wá ẹ̀kọ́ wa àrìgbani méjì náà lọ́dọ̀ yín so mo mọ̀ wípé ṣèkí wa nínú tọ́lọ̀ bá fún ọ jàwá ní òkè ní wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe fọ́nà wà Muhammad náà ó bá a ṣe ní ṣókí tí ó sì ṣe kí ni tí ó sì yé wa ìbéèrè alákọ̀ọ́kọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa Ìbéèrè mi ń tẹ́lẹ̀ pé ẹgbẹ́ àṣọ ìwòsàn fún àṣìyàn. وعليكم السلام ورحمة الله وبركاته ọmọ ìyá wa wọ́n ní ìbéèrè àwọn ni pé àwọn fẹ́ ká sọ àwọn nǹkan tá lè lò láti fi dojú kọ àìlera tá ń pè ní asthma asthmatic attack àwọn kan tá lè lò láti fi dojú kọ nínú àwọn kan tí màá sáré sọ tó rẹ̀ pé a ṣàǹfààní bẹ̀ pẹ̀lú òkú ọlọ́run òun ni pé ẹ jẹ́ ká lọ tọ́jú epo kan tá ń pè ní zeytunana mint oil bákan náà ẹ jẹ́ ká lọ tọ́jú epo ẹlẹ́ẹ̀kejì tá ń pè ní zeytun hulba fenugreek oil bákan náà ẹ jẹ́ ká lọ tọ́jú epo tá à ń pè ní zeytun zenjabil ginger oil àti ẹlẹ́ẹ̀kẹrin à ń pè ní zeytun cornafil clove oil àwọn oils mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bá papọ̀ tẹ́ni tó ní asthma wọn lo five mil láàárọ̀ five mil lálẹ́ kó wá jìnnà sí ohun tó máa ń irritate ẹ̀ torí kálukú ní nǹkan tó máa ń irritate ẹ̀ ẹlòmíì eruku ní sóyè ẹlòmíì tó máa dín nǹkan ní tó bá ti lè ṣí báyìí láti nǹkan tó ó bẹ̀rẹ̀ nìyẹn kéèyàn jìnnà sí for meanwhile lẹ́yìn náà téèyàn bá fẹ́ wá na jóńgì ẹ mọ̀ tí mo ká na jóńgì ó fẹ́ pa pátápátá lẹ́yìn tó bá ti gẹ́tà àwọn ẹ̀lì tó mìsì ọ papọ̀ ẹ lọ gẹ́ẹ̀tì oògùn kan tí wọ́n ṣe wá láti Kánò tá à ń pè ní ṣífà ṣífà ẹ pẹ̀lú omi lẹ́mọ̀ fílò bí idnillahi wa bi qudratillah asma ọlọ̀ ilé ìjẹ́bù ti jẹ́ ó wá sí mi nú ẹ̀mí wípé ọ̀gbọ̀rọ̀ àwátá jẹ́ ṣàbá ọ̀dọ́ àtàwátá ẹ̀yìn tẹ́ jù mí lọ tẹ́ tó 60 70 sókè àti àtàjọ jẹ́gbẹ́ àwọn ọ̀ndà 18 báyìí àbí a rí pé complain pọ̀ complain pé ẹlẹ́yà sọ pé mò ń pẹ́ tí ń wá ń tètè ń wá bákan náà ẹlẹ́yà sọ pé ẹsẹ̀ kan sọ lọ ni mí ẹ̀yẹ ni gbogbo eléyìí sí complain sá pọ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ di ọlọ́tí alógbó kìníkan alé afàtọ̀ kìníkan bítà at the end of the day mo fi ọlọ́run dá yín lójú gbogbo ẹ̀ tí lò nǹkan yẹn kò lè lò ó ọdún márùn-ún tí nǹkan ọmọkùnrin lè dá sẹ́lẹ̀ pa wá tà tó ní iṣẹ́ mọ́ ṣùgbọ́n ohun tó dájú lọ́dọ̀ lọ nọ́mbà mi ń fírì tó bá try rẹ̀ kò wá rí bẹ́ẹ̀ kan pè mí kó bú mi kó kúrọ́ níwọ̀n kìíní pẹ̀lú ògbó ọlọ́ kí ní tí mo dákọ lẹ́ẹ̀kan yẹn ni o ẹ gbìyànjú kẹ́ máa jẹ ọkọ̀ kan lójoojúmọ́ ẹlẹ́wọ̀n máa sọ pé jazakallahu khairan ma mo ti sọ́lẹ̀ kan òsásgún tún mẹ́rẹ̀ bí sápọ́lá ní orógbó orógbó ni àwọn kan sọ pé kò tó kò tóbi tó mọ́lẹ́lẹ́ àtọ́ ní òsásù ẹwọ báyìí ni mo ní báwọn ní báyìí kí ní jẹ́ báyìí ah, wọ́n ṣe kò fún gbogbo sọ́lẹ̀ tó mọ́rò pé àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ẹni tó bó ti wù kó jáde àmọ́ tó tẹ bá gbìyànjú rẹ̀ fún three months ninety days tí wọ́n bá jẹ orógbó for ninety days àfà brain yóò jì pẹ̀lú ògbó ọlọ́run ìrìnà èèyàn sá pẹ̀lú ògbó ọlọ́run tó yẹ èèyàn rí fẹ́ dó mo dá láhàn ju ti tẹ́lẹ̀ gbogbo àwọn tó jẹ́ organs tá à ń lò lára lọ́lọ́wọ́ bó ṣe àtúnṣe ṣe wá rí ìjọba àṣàlẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run sálámà lẹ́kọ̀ọ́. náà ẹ̀jọ̀ ìbéèrè wọn bá ti fẹ́ ìbéèrè afẹ́bẹ̀rẹ̀ ogun kìríkà ẹja sílẹ̀. A ń tó fóònù nọ́mbà àwọn ṣéèkù wa, a ń láǹfààní láti pè wọ́n láti bèrè. Ṣé gbogbo tẹ́ ń bèrè yìí? Ẹ̀wọ̀n yẹn tẹ́ ń sọ níbi tẹ́ ń lọ. Ẹ ṣe àwọn sọ fún wọn ṣéèkù wa pé jẹ̀dá tó ń lọ́rùn ọ̀yàn. Ìjọba ìgbà ṣe. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tẹ́ bá wá ìsàlàyé nípa ìbùsọ̀ fún ìdàgbàsókè. Ètò ìgbà ìgbò ìgbò a ti sọ fún wa pé à ń pe nọ́mbà ṣèkù wa ẹ̀yẹ mú báyìí ní kẹ̀kọ́ rẹ̀ owó lábẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú òsàn ló fẹ́ béèrè àgbo oníbèrè yìí náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe fíìdì yẹn nìkan ni téèyàn bá tún dé àwọn agbo míì iná ó mú tafa nínú wà lẹ́sàn-án lọ́la tààlà ayẹyẹ sí ìdá ìmọ̀ wà fáàrùn wà bá kó náà tọrọ rẹ̀ bẹ́ẹ̀ nọ́mbà ṣéèkì wa tí wọ́n ló ń lọ kò sígbà tẹ́ pè wọ́n ṣùgbọ́n ẹ má pè wọ́n lálẹ́ káwọn àwọn alẹ́ àmọ́ bínú ẹjọ́ o tó bá tún wọ ten eleven ẹ dákun jẹ́ káwọn àfa wa sùn wọ́n lè bá wọn lẹ́yìn àwọn wa bínú ṣùgbọ́n táyì tó bá kù ẹ má pè wọ́n ó dà yín lóye ṣáàlà zero seven zero zero seven zero eight nine four nine three three seven four lẹ́ẹ̀kan sí zero seven zero eight nine four nine three three seven four ìwọ obìnrin tó dá sí pé ojoojúmọ́ ni wà àtọkọ rẹ̀ ń jà ọkọ rẹ̀ ò sì sí ń bí mọ́sàn-án tó bá délé ní ó máa di orógbó pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n ló ṣe kí ni ó rí ìyàtọ̀ náà ah, number three Musharraf Ahmed Musharraf Ẹgbẹ̀rún tẹ́ bèèrè àgbèrè tí àwọn Yorùbá máa ń fi sí ilé látara pé bóyá kí ìgbóná máa ń sọ báwo ló ṣe jẹ́ nínú ẹ̀sìn mo fẹ́ bèrè pé tí èèyàn tó rẹ̀ nǹkan bá ṣe sábà bíi pé ó ṣàfihàn èèyàn kan tó rẹ̀ nínú wa yí ṣé ẹni tó ń ṣàfihàn rẹ̀ òun náà máa tí ó ń ṣe ní ìwé rẹ̀ yẹn ṣé òun náà máa ní ẹ̀ṣẹ̀ ni abẹ́ tó ṣe sábà bíi. alhamdulillah ọmọ ìyá wa wọ́n ní tagiri tagiri tí ó wà lámọ́ tó jẹ́ rẹ̀ èyí tí wọ́n máa ń sọ pé ká fi sínú ilé pé tí olúwa bá fẹ́ tí gbóná bá ń jà nínú ilé tó lọ́wọ́ bá fẹ́ ọlọ́run lè lò ní sábàbí láti má jẹ́ kí gbóná mú wa pé ìjọ ní ìbáṣepọ̀ ṣé kìí ṣe ohun tó lè bàgbàgbọ́ wa jẹ́ ṣé nǹkan yìí ṣe pọ́nà sí ìrù ló ń gbà ṣiṣẹ́ wọ́n tún á ní àbí ìdáhùn rẹ̀ ní kúkúrú ni pé ọ̀gbọ̀n Nasiru òṣìṣẹ́ sáyẹ́ǹsì púfẹ̀ kódà ọ̀rọ̀ yìí àtúntì ẹni sẹ́mínà lọ́dọ̀ mi tí sheikh wa tí wọ́n wà ní ní jẹta àbí àwọn sheikh al-Kutubi tó yí àwọn ìjẹrin wọ́n wá pẹ̀lú mi ní Ṣakí ní sẹ́mínà yẹn tó àtúntì ẹ̀ with proof wípé sáyẹ́ǹsì náà àpúfẹ̀ fún ṣiṣẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú béèrè yìí ẹ béèrè pé èèyàn tí wọ́n ń sà sí wọ́n ṣe síhìrù sí nínú àwọn àrà tí síhìrù máa ń dá nìyẹn gẹ́gẹ́ bí ṣèkì ṣe sọ asáré lọ ságbọn ìtọ́jú ẹ̀rìpá ti pèrè ẹgbẹ́ ọ̀nà mẹ́ta ló pín sí àdéṣọ́ ní pé kéwì kejì kẹta la sáré lọ síbi conclusion torí lẹ́yìn àǹfààní wà ń bẹ àwọn kẹta sọ́ọ̀sì àgbà ọlọ́run gbọ́ pé ọlọ́run fi sọ́ọ̀fù pọ́blẹ́mù àwọn ọmọ ìyá wa táàánú ti bẹ̀dẹ̀ ní tọ́lọ́ ọmọ fún lẹ́sìn náà tó bá ṣàfihàn tọ́lọ́ ń bá fẹ́ ọmọ mú yàn tọ́lọ́ ń bá fẹ́ ọmọ mú yàn tọ́lọ̀ bá dẹ̀ fẹ́ tó bá mú èèyàn tẹ́nì ẹ wá yí lórí ṣé ẹni tí wọ́n sàṣìyàn ṣé yóò mọ ẹlẹ́sẹ̀ bẹ́ni tó sàṣìyàn ó ṣe ní ẹsẹ̀ á ti mọ̀ dájọ́ tẹni tó sàṣìyàn olúwa ti mú sọ ìdájọ́ tó ń bẹ pẹ̀lú káṣí àṣàṣì ó wà ní Quran chapter two verse one oh two mo rò pé bẹ́ẹ̀ bá bá ní sóràtù Yunus sóràtù Taha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọlọ́run ti sọ hukumu sáhìrì òun náà ni pé wúwá kò fòrò iṣẹ́ kèfèrí ni kéèyàn ṣàfihàn ìwà kèfèrí ni ó fi bá bẹ́bẹ̀ alógun fẹ́ alógun fẹ́ráàpù nídájọ́ rẹ̀ èèyàn di kèfèrí ni ẹni tí wọ́n wá ṣàfihàn ẹni tí wọ́n ṣàfihàn kí ló kàn olùwákan dára tó wù lórí ọlọ́run fàdánwò kan ni tó yẹ bó fẹ́ bó tiẹ̀ jẹ́ pé èmi àti yín abùkátà ká bá ọlọ́run rìn ká lè bọ́ ọlọ́run dòwò pọ̀ èyí tó yẹ pé tẹ́nìkan bá fi gbìyànjú kó fẹ́ saburú sí wa lópin ìgbà táwọn náà ti rìn àwọn ìrìn èyí tí ọlọ́run fẹ́ tó jẹ́ súnà ànábì kò ní fẹ́ kàn mú wa tó bá wọ ọlọ́run tọ́lá bá fẹ́ dé kó mú wa ara àdánwò yìí wala nabluwannakum hatta na'lamul mujahidina minkum was-sabirin ọlọ́run láwọn fàdánwò kàn yìí ká àwọn ẹ̀tọ́jú yíyànjú àtàwọn tó ní ṣòro nínú yìí abẹ́rúwa kó fi àdánwò bú kàn wá ọlọ́run fi nǹkan kan sọpọlọ wa torí pé ọpọlọ yín jó pé lẹ́fìlẹ̀ wà láàrin wá mi lájọ jókòó torí pé orí tèmi náà yìí ni mo fi lè mọ sọ̀rọ̀ lẹ́fi jókòó gbọ́ abẹ́ ẹ̀rí nǹkan tẹ́nìkan tó jálá ganigani bá wà ní wáàsì kálukú ó dìde ni pé kìíní ìdè tọ́ra àmàrà tó ní dá ọlọ́run fa ìsàn ọpọlọ sí wa o sàlámù àríkọ̀ọ́rọ̀ nǹkan àwọn afọ́wà lẹ́sùn dáadáa kò sí àsìkò máa mú kan fẹ́ fi kún irú ẹni tí nǹkan ṣe lọ́pọlọ yẹn ní tí a fi mọ̀ yí pé òun ò lẹ́ṣẹ̀ kankan nǹkan kan ò ṣe ni pé alábàá Muhammad rasulam ó ní wọ́n ti gbé gègé sókè fún èèyàn mẹ́ta kan nínú wọn ni alimọ̀jìnún àtàyẹ̀fẹ́ ọ̀ ẹni tó yẹ dá ojú tí tára ló fi ya ìmọ̀ sábàbí rẹ̀ ń fún ara ẹ̀ náà ló ṣokùnfà ẹni o àbẹ́nìkan náà ló ṣokùnfà tí orí rẹ̀ fi yí ni níwọ̀n bàbá tí ò bá ti mọ tí ó ṣe mọ́ kò ní nǹkan kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó kọ̀ kalẹ̀ fún subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh